إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأيها الإخوة في الإسلام أحييكن بتحية المباركة أقول السلام عليكم ورحمة الله وبركاته Having thanked Allah subhanahu wa ta'ala, I glorify Him I beseech Allah subhanahu wa ta'ala to shower His countless blessings on our noble Prophet Muhammad sallallahu alayhi wasallam, his household, his companions, and the entire Muslims till the day of accountability. Without wasting much of the time, like I said to the uh, coordinator, so to put, the time given may not suffice us taking this topic already. Apart from we are not starting as the scheduled time. I want to implore every one of us to please lend me your ear and pay rapt attention because the speaker and the mic is not working, I will be talking naturally. Please pay rapt attention and listen. Let everybody keep quiet so that my voice could at least travel to convey the message onto your head. The subject of discussion is analyzing and explaining the common hadith in Arba'una al-Imam al-Nawawi, the 40 hadith of Imam al-Nawawi, the number 19th of the book, number 19th hadith, that is hadith 19 of Imam An-Nawawi, the hadith is the subject of discussion. It is the one we want to expatiate. That hadith it focuses much on our creed, that is at Tawheed. And that is in line with the theme in defense of our faith, or you say our creed. So, one of those things that talk more about our creed is this particular hadith. It's a common hadith and it's full of lessons. Virtually every word, or we say every sentence in this hadith, is full of explanation. By virtue of that, I have deemed it fit within me that perhaps I should discuss this hadith or this discussion in our mother tongue. I want to descend or I want to disseminate the information in our mother tongue. Please let me your ear, like I've said the other time, and follow the discussion. lẹ́ẹ̀kan sí i hadith tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò àbí ká sọ pé iṣẹ́ tí a fẹ́ ṣàgbéyẹ̀wò ẹ̀ láàárọ̀ yìí ó ní àtúpalẹ̀ àti ìsàlàyé hadith kan nínú àwọn ahadith ogójì tó wà nínú tírà imaamu nawawi for ẹnikẹ́ni tó bá ní tírà imaamu nawawi á mọ̀ wípé hadith tó wà nínú ẹ̀ ó ju forty lọ around forty two or forty three but lọ́dọ̀ àwọn lárúbáwá forty tó bá lé díẹ̀ or any number tó bá lé díẹ̀ is still the same unit unit is when you have ten you can have two you have twenty thirty like that so any number tó bá lé àwọn òkè rẹ́kọ̀n pẹ̀lẹ́ tí ò bá tí tó n tó túmọ̀ especially tí ò bá tí tó bí four or five so forty one forty two to them is still forty tó ka hadith yẹn wá rí pé one two three hadith yẹn tó forty two bọ̀ wọ́n pè ní forty arubauna alimami nawawi kò ṣe pé ṣe mistake but two yẹn it is not much so forty two you are still talking about forty forty three you are still talking about forty nǹkan tó gbà lérò nìyẹn èyí tá a fẹ́ ṣàgbéyẹ̀wò ẹnu tíra yẹn ó ní hadithu ẹlẹ́ẹ̀kọkàndínlógún hadith number nineteen hadith ẹlẹ́ẹ̀kọkàndínlógún hadith yìí ó jẹ́ hadith tí imaamu bukhari àti imaamu muslim tí wọ́n gbà wá àbí hadith imaamu tirimidhi ni hadith imaamu tirimidhi imaamu tirimidhi sọ pé hasanun sahihun hadith tó dáa tó lálàáfíà ni. عن عبد الله بن عباس عن عبد الله لا تقول عن عبد الله عن عبد الله عن عبدي not abudu because of عن when you say عن what follows it will take كسرة عن tó bá ti wà níwájú ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ the end of the world will take كسرة عن عبد الله bun abbas radiyallahu anhuma látọ̀dọ̀ abdullahi ọmọ abbas kọ́lọ̀n kó bá a yọnu sí abdullahi àti bàbá rẹ̀ abbas ó jẹ́ ẹ̀gbọ́n bàbá anabiwa muhammad sallallahu alayhi wa sallam abbas àbíká sọ pé al-abbas al-abbas ẹ̀gbọ́n ló jẹ́ fún bàbá anabi náà ń pè ní uncle lárúbáwá máa ń pè ní amu al-amu amu rasul. amú rasul n'i is uncle yoruba máa ń n'i bere bẹ́ẹ̀rẹ̀ wọn á ní ya ni ìyẹn onkul uncle naam o rẹ̀ ó abdullah abdullahi ji ọmọ abbas àwọn méjèèjì sahaba ni wọ́n ntọ́ ń pè ní sọ̀hábà òun làwọn tó jẹ́ wípé wọ́n bá nàbí lògbà the companions of the prophet àwọn tí wọ́n bá nàbí lògbà tí wọ́n dẹ̀ ṣe islam tí wọ́n á yáṣà pẹ̀lú ànábì wọ́n jókòó pẹ̀lú ànábì wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀. bàbá àtọmọ sàhábà ni wọn. ẹ jẹ́ kí n yà fún wa. ìran kan mọ̀lẹ́bí kan bẹ nínú àwọn sàhábà tó jẹ́ pé bàbá sàhábì ni ìyá sàhábì ni ọmọ sàhábì ni bàbá tó bí ìyá sọ̀hábà ni ìyá tó bí ìyá sọ̀hábà ni ìran márùn ló jẹ́ sọ̀hábà alóòlù rántí ẹni tó lè jẹ́ asmahu bintu abibakiri asmahu bintu abibakiri asmahu bintu abibakiri kí lórúkọ ọkọ ẹ̀ kí lórúkọ ọkọ ẹ̀ zubair bun awam when I got here the other time when we got when we climbed up Bata Gokewabi, some of you sitting around this corner, one person comment, I was brother yẹn tell you to tẹ́lẹ̀ o ti wá take permission àtúndé bí àtúndé take permission some of you were shouting condemning it's unfair. If tí mo fẹ́ yà lọ ni pé despite bẹ̀rẹ̀ pé àwa tajọ fẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ là ń bọ̀ ẹlòmíì tún sọ̀rọ̀ tó yẹ pé it's repugnant sí olùkọ́ tó fẹ́ wá kọ́ lẹ́kọ̀ọ́ òun náà ni mo bèrè kọ́ṣẹ̀ kó ń ṣe pé bóyá a ti mọ nǹkan tó pọ̀ rẹbẹtẹ làfẹ́ àwọn kékeré ló máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wà kí a fún kọ́mọ mọ́ṣá wa. zubair bin awam sahaba ni asma bintu abibakiri sahaba ni abubakiri tó bí zubair kí lòun náà ìyá tó bí asma fún abubakiri kí lòun náà sahabiya ọmọ tí asma wù bí fún ọkọ rẹ̀ tí wọ́n ń pè ní zubair sahabi yìí ni wọ́n wọ abdullah ìran márààrún yẹn sahabi ni wọ́n kò common nínú nínú ran àwọn sahaba kò common nítẹ̀síwájú abdullah bin abbas òun àti bàbá ẹ̀ sahabi ni wọ́n abdullah bin abbas ló wá gbọ́ ọ̀rọ̀ yìí wá wípé qal sọ pé kuntu khalfa nàbíyí sọlọ́lọ́hu alayhi wa sallam faqal ó lóun tóun sọ̀rọ̀ yìí òun wà lẹ́yìn ànábì sọlọ́lọ́hu alayhi wa sallam lẹ́yìn ànábì in what form ṣé bá a ṣe jókòó yìí ó wá jó sẹ́yìn ànábì bẹ́ẹ̀ àbójókòó sẹ́yìn ẹ̀ láà àwọn méjèèjì wà lórí nǹkan ọ̀gùn bóyá ẹṣin àbí ràkúnmí. ẹ̀kọ́ kásáré mú mbẹ́ ó túmọ̀ sí wípé ànábì sọlọ́lọ́hu alayhi wa sallam jela lati despite his honor anabi ò kí ń ta kankan dànù anabi tún máa ń gbà kan gun ẹṣin pẹ̀lú ẹ̀ èèyàn wà lórí ẹṣin kí ló fi àtọ̀ pé wà lórí bike anabi jókòó wájú ó o abdullah kó jókòó lẹ́yìn o. ẹ̀kọ́ kejì ń abdullahi abu abbas kò sọ pé òun wà níwájú ànábì ó lóun wà lẹ́yìn ẹ̀ nínú ẹ̀kọ́ nínú islam tí hadith mi ṣàlàyé ó ní wípé one of the respects ìkànnà àpẹẹrẹ tá máa ń fàgbàlagbà ó ní pé a jọ ń rìn á kó it deprecates you are managed ó ṣòwò wípé èèyàn lẹ́kọ̀ọ́ ìwà wa jọ ń lọ ó máa du ọ̀nà mọ́ you should give chance fàǹfààní nile fàgbọ́dà kó àwọn iwájú kó máa rìn lẹ́yìn ẹ̀ ẹ fẹ́ wọnú mọ́tọ̀ ìwọ àti ẹnìkan tó dàgbà lẹ́jọ́ ń lọ kò sí tó burúkú kó ṣílẹ̀ nǹkan yẹn wọlé kí wọ́n ṣe wàá wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lórí nǹkan ọ̀gùn ànábì wà níwájú abdullahi abu wà lẹ́yìn ẹ̀ ó túmọ̀ sí pé ànábì sọlá làlùsàn kó kánra ìwọ náà wọra ẹ kí n ṣó o despite báyìí pé yẹn máa wò pé a lórí ẹ̀sìn àwa fún ara wa bi o mind despite pẹ̀lú gbogbo ọ̀nà tọ́lọ́n fún ànábì sallallahu alayhi wa sallam. ó tẹ̀síwájú siwaju abbas ó na bi ó bi wa sọ pé ya ghulam mo pèrè ọmọ kékeré kùnrin yìí inni u'allimuka kalimat mo fẹ́ kọ́ ẹ láwọn ẹ̀kọ́ kan I want to teach you some words mo fẹ́ kọ́ ẹ láwọn ẹ̀kọ́ kan if it has been translated into English you don't say kalimat means words and it means mo fẹ́ kọ́ ẹ láwọn ọ̀rọ̀ kan láà I want to give you some information I want to teach you some lessons mo fẹ́ kọ́ ẹ láwọn ẹ̀kọ́ kan هذا المعنى عند أهل الترجمة ihfadillah kí làwọn ẹ̀kọ́ yẹn tó fẹ́ kọ́ ihfadillah bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ihfadhi some of us tá bá ń kàwọn àdìsẹ́ àkàkà anyhow mo sọ̀rọ̀ láti sọ lọ́nà kan àbẹ́kejì alọ́lékéw alọ́lékéw mss láwọn pàtó lànà ìgbésí ayé wa mss jẹ́ ká mọ̀ pé a ní bọ̀ mo ṣàkíyèsí àwọn nǹkan kan táwọn èèyàn ń ṣe lẹ́nugba tí mo wà ní kàmpù yìí àwọn ìbárọ̀t mi àwọn sentences mi àwọn wordings mi àwọn èèyàn kàn pé anyhow kò wọ́ ọ̀tẹ̀ láàrin wa ń bí kálẹ̀ ni tó ń jẹ́ hikmat ká máa pè ní ikima it it does not worth it ó ṣòro pé we are not proving that we are students of knowledge a kì í ṣakẹ́kọ̀ọ́ mọ́ nìyẹn students of knowledge should be able to learn the correct thing and make use of it ifadillah not ìfàsílà no ìfàdílà ìfàdílà máa ṣọ́ ọlọ́run ọba rẹ àmọ́ máa ṣọ́ ọlọ́run ọba kọ́ ló túmọ̀ sí máa ṣọ́ ìwọ ọlọ́run ọba rẹ ìyẹn ni pé àwọn ojúṣe tọ́lọ́run ọba gbélé ẹ lórí àwọn máa ṣe ọlọ́run máa ṣọ́ yahfaduk yahfaduk ọlọ́run máa ṣọ́ ìwọ náà not yahfaduk yahfaduk. ọlọ́run máa ṣe kíni ọlọ́run máa ṣọ́ ìwọ náà. ihfadillah tajidhu tujahak máa ṣọ́ ìwọ ọlọ́run ọba ó máa bọ ọlọ́run ni ó máa ọlọ́run ní àdójúkọ rẹ báyìí ni àbí sọ pé ìyẹn túmọ̀ sí pé nínú mi ó máa níwájú ni ìyẹn Allah will always front you and pave way for you on every matter yẹn ni pé ó máa bọ́lọ̀ níwájú rẹ tí ó máa lànà fún ọ ní gbogbo àlámọ̀rí tó bá fẹ́ ṣe. àmọ́ kí ni qaid what is the condition? ihfadillah máa ṣọ ìwọ ọlọ́run ọba kí ni ó ṣẹlẹ̀ sí ẹ ó rí pọ́lọ́ máa lànà fún ẹ. ìdá sa'alt tó bá fẹ́ tọrọ nǹkan ìdá sa'alt tó bá fẹ́ máa tọrọ nǹkan fasalillah fasalillah máa tọrọ lọ́wọ́ ọlọ́run ọba a máa ṣàlàyé ẹ̀ síwájú. wá ìdástáàǹt wá ìdástáàǹt tó o bá fẹ́ máa wá àránṣe fasta'in billah ọlọ́run ni kò máa wá láláránṣe. nínú alukur'an ọlọ́run bá sọ yìí pé wasta'inu ọlọ́ni yẹ ayọ́ alladhina amanu wasta'inu ṣé bó ṣe bẹ̀rẹ̀ ni ẹ ṣàtọ̀ fẹ́ gbàmí lágbè ayà yẹn àkí ń sọ pé ọlọ́run gbàmí lágbè o àròsùn yakul anisiyan mina shaitan anabi ní ọ̀dọ̀ èṣù nígbàgbé ti máa ń wá tí wọn bá gbàmí nǹkan shaitan gbàmí lágbè shaitan fẹ́ jẹ́ kí n ṣe pé ọlọ́run ti jẹ́ kí n gbàgbé láà ìbárọ̀ yẹ kò yẹ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó rẹ̀ jẹ́ sunni ọlọ́ọ̀bá àlekíọ́lá sọ pé fasta'inu billah ọlọ́run ni ẹwọ́ ọlọ́run ọba alárànṣe ẹwọ́ ọlọ́run ọba ni alárànṣe wasọ́lá bákan náà ẹwọ́ ọlọ́run kẹsì máa dúró láti fi wá lọ́dọ̀ ọlọ́run ọba ẹ bá nìdí kankan tí nǹkan kan bá ń dà yín láàmú tẹ fáránṣẹ́ lórí ẹ ẹ tọrọ ọlọ́run ọba ẹ lọ fi irun gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba it's possible it has been done by so many people àìmọye àwọn èèyàn náà ti ṣe tán fi irun tán fi gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run wa ní fa innaha lakabiratun bó kẹ́ ẹ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba àbí kẹ́ ẹ finú gbà nǹkan lọ́dọ̀ ẹ̀ nǹkan kan tó máa tóbi ni nǹkan kan tó tóbi ni illa ala al-khashi'in àwọn tí ò lè nira fún làwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́run ọba àwọn tí wọ́n ń kan minú ọlọ́run ó máa rọrùn fún láti lọ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run láti ṣe náfìlì kó ṣàlọ́ wà láǹsìn kó lè lọ ṣe náfìlà bùkátà tí èèyàn rò pé kò lè bí ẹ ọlọ́run lè máa bá bí ẹ. ọlọ́run ní wẹ́ẹ́dẹ́sítàáńt fàstàáńdù bìlà tó bá fẹ́ máa wá ọ̀nà wọ́n lọ́wọ́ bá ní àlànà ṣe bìlà wàhálàm lọ́mọ annal ummata pé ummata yaani gbogbo ntí wọ́n ń pè ní ẹ̀dá èèyàn nítumọ̀ tó súnmọ́ أن الأمة the whole community لو اجتمعت tí gbogbo wọn bá kóra jọ tí gbogbo wọn tán bá kóra jọ àyànfọ̀rùkà bí ṣẹ́yí tí wọ́n fẹ́ ṣe ọ́ láǹfààní kan gbogbo ẹ̀dá ọlọ́run ọba tí wọ́n bá kóra jọ pé èèyàn nu wọn ni àǹjẹ̀nu wọn ni màláìka nu wọn ni láwùjọ tí wọ́n bá kóra jọ tí wọ́n fẹ́ ṣe láǹfààní kan tó bá jẹ́ wípé lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak wọn lè ṣe láǹfààní kankan àfi kó jẹ́ wípé àǹfààní ìtọ́lọ́wọ́ba àlékẹ́ láti kọ́lẹ̀ pé wà láǹfààní láti rẹ̀. ìyẹn ni pé tí ọba mọ pírẹsidẹ̀ntì nàìjíríà rí tó bá jẹ́ pé òun nìkápá ni gbogbo orílẹ̀-èdè tó bá lérí fún ọ kó o ṣe nǹkan kan fún ọ tọ́lọ́wọ̀n bá fẹ́ kó o rí nǹkan yẹn gbà gbogbo ayé ò lè gbà fún yẹn lọ́wọ́ ẹ̀. despite your opportunity àfi tó bá jẹ́ kó ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́wọ́n bá ìyẹn ló fi hàn wípé inṣàlá àpàrà ṣàlàyé anyway. abdullahi bin abbas ó lànà bí tẹ̀síwájú sọ pé. وإن اجتمعوا على أن يضرك بشيء bákan náà tí gbogbo ẹ̀dá tí wọ́n bá kóra jọ tí wọ́n láwọn máa fa burú kankan qad katabahu Allahu alayk tó bá jẹ́ pé ọlọ́run bá àlékè ọ láti kọ aburú yẹn mẹ́ ìlà aburú lè ṣe é kí ló fà á rufi'atil aqlam torí pé gègé tọ́lọ́wọ́ bá fi kọ wípé n tí ó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá rufirat wọ́n ti gbé gègé sókè. kì í ṣe pé wọ́n gbé gègé sókè nìkan wàjà fati suhuf ibi tán kọ́ sí íǹkì tán lò tán fi kọ́ ó ti dry ó mi pé kò tún ṣe fọwọ́ trace kí ẹja fọwọ́ trace ẹ̀ kò ṣe bí íǹkì yẹn ó wet a lè fọwọ́ trace ẹ̀ ó ti gbẹ kò ṣeé ṣe bẹ́ẹ̀. rìwáyà yìí ti Imam Tirmidhi nìyẹn. ó wà ní rìwáyà mi wípé ihfadillah ihfadillah máa ṣọ́ ọlọ́run ọba tajidhu amamak ó bọ́ lọ́wọ́ ọba níwájú rẹ̀. bákan náà ni pé ta'arif ila jẹ́ni tó jẹ́ pé yóò mọ ọlọ́run ọba fírìkọ́ nígbà tára dẹ̀ ẹ́. when things are his with you mọ ọlọ́run ọba ń gbà yẹn nígbà tí dùnnú wà tówó wà tálàáfíà wà tó ní gbogbo nǹkan níkápá ni ẹ jẹni tó jẹ pé yóò mọ ọlọ́run ọba nígbà yẹn yaarif kàfíṣe da ọlọ́run bá fúnlẹ̀ mọ́ wa nígbà tí nira bá dé tàdánwò bá dé ọlọ́run ọba máa mọ̀ wọ́n náà gbà náà friend indeed is what is friend in need. nígbà tí wọn náà bùkátà ọlọ́run máa wá ṣe kíni yóò mọ̀ wọn náà nígbà yẹn Allah will show you his friendship. wàhálẹ̀m lọ́mọ anamọ àtọ́ àkàlàm yẹkùn ní yusibak lọ́mọ wípé nǹkan kan ò lè ṣe èsì nítumọ̀ tó súnmọ́ kó wá ṣe èsì ṣẹlẹ̀ sí ọ àfi fẹ́ kó ṣẹlẹ̀ that is to correct gbólóhùn pé ah. nǹkan ni wọ́n ṣe èsì pa ni lọ́dún èèyàn ló ti lè ṣe èsì kò ṣe èsì lọ́dọ̀ ọlọ́run ọba ẹnìkan ò kí ń fọjọ́ ọlọ́jọ́ lọ kì í ṣàdúrà ọlọ́run mọ̀jẹ̀ àgbà kónkókú ọlọ́run mọ̀jẹ̀ àfọjọ́ ọlọ́jọ́ lọ èèyàn ń rọ̀ fún mouth ẹ̀ ni it's never done. bákan náà wọ́n mọ àṣọ ọ̀bàkà láàmì yẹkùn lè yọ tó àk nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí ẹ kó wá dípò nǹkan yẹn ṣèèsì ni rárá. ntọ́lọ̀ ń bá ti sáyẹ̀nsì látòkè sánmà náà ni tí ó ṣẹlẹ̀ sẹ́dà. wàhálàm lọ́mọ àna nasọ̀rọ̀ máa sọ̀bẹ̀rọ̀ lọ́mọ dájúdájú pé tí wọ́n ń pè ní àránṣe tí wọ́n ń pè ní ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba máa sọ̀bẹ̀rọ̀ ó máa ń bẹ pẹ̀lú sùúrù ni. success is with patience success is with what patience you have to be patient and after that you should be expecting success. إنما على العسر يسرا و... وأن الفرج وأن الفرج مع الكرب It's the same thing. You should know that trials go along with with what? Trial. What's the opposite of trials? Naam. Ease. trials thank take event trials goes along with what with ease ìnira àti ìdẹ̀kùn ọjọ́ máa ń rìn ni bí ìnira bá ti lọ ìdẹ̀kùn ló máa dé. wa anna ma'al usri yusra and surely after difficulty it is easiness may Allah ease our way. روى الإمام الترمذي وإمام أحمد في مسنده وأبو يعلى في مسنده وإمام حاكم في المستدرك وكذلك موجود في صحيح الجامع لشيخ الألباني رحمه الله حديثي إتمرن يعني سقنا كاتو تسواجو ترى سكوب حديثي و عبد الله ابن عباس ثاني عبد الله ابن عباس نشوكي àti sọ fún wa pé sọ̀hábíyù ni ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì ni sọlọ́lọ́ọ̀bù àríwọ̀sálẹ̀m. omi nke tí bàbá ẹ̀ bá jẹ́ gbọ́n bàbá ànábì kí ni kò tó ń wà sànábì yẹn? nephew or cousin? it should be nephew. ọmọ ẹ̀gbọ́n bàbá is cousin cousin aláyì hàl ọmọ ẹ̀gbọ́n bàbá nàbí oní abdullahi bin abbas abdullahi bin abbas tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí níjọ́ tánàbí sọlá sálám máa jáde láyé ó jẹ́ ọmọ ọdún mẹ́tàlá kò dàgbà tó most of you níjọ́ tánàbí jáde láyé ó túmọ̀ sí wípé he left or he lived with the prophet with short numbers of years thirteen years ẹlòmíì ju thirteen years lọ́nu yín that is why tẹ́sí máa mọ̀ pé Islam ò kì í ṣe ẹ̀sìn àgbàlagbà nìkan ìjọ tànà bíi máa kú Abdullahi ibn Abbas òjò mọ thirteen years lọ but lẹ́ni knowledge, knowledge of Islam one of the means ta fi ń tàpẹ̀ Abdullahi ibn Abbas is one of the main sources it showed or it shows that pé abdullahi ibn abbas kò fi ìmọ̀ kò fi ṣeré kò fi ẹ̀sìn kò fi ṣeré kò wúra rẹ̀ jẹ́ bíi pé i'm still young ọmọ kékeré ṣì ni mí gẹ́gẹ́ bọ́ pọ̀lọpọ̀ nínú yín lè ṣe máa ń wọra yín yorùbá adéjúṣe ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ la fi dáàbò nìkan ni ó mi pé kálukú ló ní duty and role to play abdullahi bin abbas tan sọ̀rọ̀ rẹ̀ yìí níjọ́ tí wọ́n bí i níyà rẹ̀ ti gbé ránṣẹ́ sànàbí sallallahu alayhi wa sallam ní kété tí wọ́n bí i. ó gbé dúdú ànábì sallallahu alayhi wa sallam ó fi thamuru tá n pè ní dẹ̀bínú ó fi ránṣẹ́ sí i. ànábì jẹ thamuru lẹ́nu ó fi ẹnu ẹ̀ ó fi gbé sí ẹnu abdullahi bin abbas. ó túmọ̀ sí wípé abdullahi bin abbas ó receive deliverance àbí ká sọ pé ó receive blessed saliva of the prophet láti ọjọ́ pínlẹ̀ sí tí wọ́n bí sáyé torí pé itọ́ ẹnu ànábì ó wà it has a lot of peculiarities itọ́ ànábì sọ́ọ́ sálàm ó wà blessed gbogbo tó wà lára ànábì pátá ló wà blessed kódà tó fi dórí irun orí ẹ̀ kódà tó fi dórí àágún ara ànábì ṣẹ́tìkà ó mọ ayman ó ní àágún ara ànábì anabi sunjọ kan ọba bá umu aiman tó ń gbé bí igbá kan sára anabi báyìí bí bóòlù anabi wa kí ló dé ó ní pé anabi ò mọ̀ ní pé oògùn ara anabi àwọn máa ń lò gẹ́gẹ́ bí cream no gẹ́gẹ́ bí lọ́fíńdà bí perfume òun anabi máa ń saint gẹ́gẹ́ bí admisk tani umu aiman. tá bá wọ ọbẹ̀ yẹn jìnnà that is why tó jẹ́ pé ẹ̀kọ́ ẹ̀sìn ò gbọ́dọ̀ tó yẹn there are numbers of things you need to know. irun orí ànábì sallallahu alaihi wasallam ń bẹ́nu àwọn ìyàwó ẹ̀ tó jẹ́ pé irun orí kan bóyá ó máa ń da òróró sí bá ń complain pé àwọn ní problem lára ni ó fọwọ́ tọ́ yóò dẹ̀ fẹ́ra wọn lára ọlọ́run dẹ̀ máa ń gbogbo tó wà lánàá bí pátápátá special anabi wa fi ẹnu rẹ̀ ó fi gbé samuru ó fi abdulabun abbas the first day tabulabun abbas dání nù àwọn afọ alábàlájọ tabulabun abbas tó fi jẹlẹ ọmọ alálùbáríkà bákan náà ni pé ìyẹn ló wà tó jẹ́ pé ìfẹ́ tó wà láàrin anabi sallallahu alayhi wa sallam àti abdulabun abbas kò fẹ́ ṣe é kó ó fẹ́ràn rẹ̀ gan nítẹ̀síwájú. abdullahi bin abbas fúnra rẹ̀ ló àtàchẹ rẹ̀ mánàbí gẹ́gẹ́ bí ẹni tá a lè pè ní bọ̀yì ó sọra ẹ̀ lẹ́ẹ̀fẹ́ tó fẹ́ mẹ́ sábà nàbí sallallahu alayhi wa sallam àti standard age ó rẹ̀ forí gbàdúrà lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam how much more have you been able to do that to the elderly people around you? Abdullah bin Abbas on a good day on a one day rather anabi jáde láti toilet umar kọbìlì anabi wọ toilet lọ kó tó wá jáde Abdullah bin Abbas to wa prepare omi lẹ fanabi tó fi máa ṣàlùwàlá fanabi wa wá jáde wá romi ẹ omi àlùwàlá lélẹ anabi wọn béèrè lọ́wọ́ àwọn pé ta ló gbé Abdullah bin Abbas ni anabi dẹ ṣàdúrà fún anabi sọ pé Allahumma faqihu fi ddin wàhálàmọ́hó tàwílà ìrẹ́ ọlọ́run bá mi fún ní àgbọ́yé ẹ̀sìn kó o sì bá mi fi mọ̀ ìtumọ̀ alukur'an. àwọn àáfàá ní àáfẹ́ lè sọ tààlẹ́ni tó mọ̀ túmọ̀ alukur'an jù ní àwọn sọ̀hábà àwọn bíi mélòó kan wà tí wọ́n kó jọ ìgbà mi àwọn afọ gbé abúlábùnú abá síwájú ìgbà mi wọ́n tún gbé abúlábùnú masarod ìgbà mi wọ́n gbé ali kí ni ẹ̀ ń wọnú ara wọn wọn àfẹ́ lè sọ ta ló lè tú àlìkọ́rán jù nù wọn débi pé orúkọ tí wọ́n ń pè abdullahi bin abbas ò ní tarujumani alikọ́rán olùtúmọ̀ alikọ́rán tíṣù bá dàrú lọ́wọ́ àwọn èèyàn wọn lọ bèrè lọ́wọ́ abdullahi bin abbas kí ló fà á nítorí pàdùn ànábì gbani lórí kí ló wá ọ̀nà wọn ló gbàgbàdúrà nítorí domestic helps tó rẹ́ndà fanabi sallallahu alayhi wa It's one of those things we need to learn how more how much more ni wọn náà máa ń rẹ́ńdà domestic help fáwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run àbí àwọn tí wọ́n dàgbà jù ẹ lọ. ṣó ẹ as somebody that is important some ẹlòmíà ẹlòmífẹ́ lè kọ vip sára jáàbù tiẹ̀ gángan. ẹ jẹ́ ká check ara wa ètò wọn ń pè ní alubarika one of the means tó máa ń gbàdọ̀dọ̀ yẹn náà nìyẹn. abdullahi bin abbas. àwọn àáfàá ni ó fẹ́ẹ́ dàbí pé kò fẹ́ẹ́ sígbà kan báyìí tànàbí wà níbi kan tẹ́ni abdulhabu abbas ń bẹ̀ ó mọ pàtàkì anabi sallallahu alayhi wa sallam pé gbogbo ìgbà náà làwọn bíi máa ń ṣàdúrà fún wọn ní ọlọ́run ó ṣe ní ọmọ tí ó nímọ̀ tí ó lágbọ̀ọ́yé ọmọ tí ó nímọ̀ alukur'an kò ń ṣe ṣàdúrà yẹn fún it became oven ó di ń ṣe fún gbogbo because of his good character nítorí ọmọlúwàbí Abdullah bin Abbas ni ask yourself how much more ni wọ́n náà ti forí gbàdúrà lẹ́nu àwọn èèyàn ṣé ìwà rẹ ṣó gba káwọn èèyàn máa ṣàdúrà fún ya. nítawọn èèyàn bá dẹ̀ ń sọ nípa èèyàn ó máa ń làpá nù gbèsè ayé yẹn Abdullah bin Abbas òun là ń sọ̀rọ̀ rẹ̀ yìí o Abdullah bin Abbas ó anabi kan bó ṣe anabi bẹ̀rẹ̀ ẹ̀rùn lóru ìgbà tó máa dìde ó anabi ló wá ń ṣe ń tọ́ ẹ̀rọ sọ pé kó bọ́ sẹ́gbẹ̀ẹ́ right nígbà tí wọ́n wá kírun tán anabi wọn sọ pé ah but why tó ṣe feel láti hmm, ó lọ dúró sẹ́yìn anabi yes waqafa fi warahi ó lọ dúró sẹ́yìn anabi he was the messenger was praying lele anabi ń dànù kí ó bá di dùn ó bá bó sẹ́yìn anabi anabi wọn tọ́ láti drag ẹ̀ pé kó máa bọ̀ sí ẹ̀gbẹ́ right ìgbà táwọn anabi kan kí ló dé tó ṣe feel láti lọ dúró sẹ́yìn ah, ó ní mo rí sí pé báwo ló ṣe máa jẹ irú mi màá wá dúró sẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀ òjíṣẹ́ olówó ẹni pàtàkì olórí ilẹ̀ màá wá fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀ that is sign of respect sign of honour do you have such respect ànábì ò tún ṣe mí ní kò ṣe méjì ànábì ni ọlọ́run bá ń fún ọ lágbọ̀ọ́yé ẹ̀sìn ọlọ́run bá ń jogún hikima fún ẹ wisdom wisdom kí náà ń pè ní wisdom Imam ibn qayyim al-jawzi ó ní al-hikma ó ní wisdom òní ìfàlù máa yanbaghi fi waqti ladhi yanbaghi bi wajhi ladhi yanbaghi. nǹkan pè ní wisdom is doing the right thing at the right time in the right way. ṣàpẹ́ tó lọ́n bá fún yìí ó ti fún ní gbogbo nǹkan ọlọ́run ní ẹnikẹ́ni tá a bá fún ní hikma àti fún ní gbóore ẹni tó mọ tó yẹ kó mọ the right thing ó lè ṣe ní the right time ó lè ṣe ní the right way kí ló kù dẹ́fẹ́ sọ that person could not even make mistake ǹjẹ́ wọn náà ń hùwà táwọn èèyàn fi máa ṣàdúrà fún ẹ. a gbọ́dọ̀ kọjá ń bí àfi mẹ́ńṣẹ̀n nítorí pé ìwà ọmọ yorùbá bọ̀ wọ́n níwà ọmọ ni máa ń mọ̀ máa ń ṣe kíni ọmọ ọmọ máa ń ṣòkígbẹ́ ẹ máa ń dáńkọ̀ lókígbẹ́ bí tá bá sàmì ládàá kó máa ràn mí tá bá gumi ń gò kó máa gumi sọ ọmọ arẹ́lẹ̀ ló máa ń ṣe yẹn sọ máa jago ni ìwà ọmọ ló mọ̀ máa ń ṣòkígbẹ́ ìwà èèyàn náà ló máa sọ tí èèyàn máa forí kó lọ́dọ̀ àwọn èèyàn abdullahi abbas ọlọ́run ṣàánú ẹ̀ débi wípé hadithu tí wọ́n rí gbà lọ́dọ̀ òun nìkan tí wọn gbà lọ́dọ̀ sahaba mi àbí kan gbà kó kàn kún ó jẹ́ one thousand six hundred and sixty. The, mem the numbers of hadith tí ó memorize ló nìkan is one thousand six hundred and sixty-six one hundred and sixty-six ẹ̀ bá sahih Bukhari ẹ̀ bá sahih Muslim abdullahi bin abbas tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọlọ́ọ̀bà àlekèọ́lá ó tẹ́wọ́ gbà lẹ́rú ní ìlú tọ́yìf abdullahi bin abbas kú sí ó dẹ̀ jáde láyé ní ẹni tó ti pé ọmọ seventy one years so he died at the age of seventy one ọlọ́nkúba akẹ́ abdullahi bin abbas àwọn kelmet wal ibarat àwọn gbólóhùn tó wà nù hadith ètò ànsálàyé. فقوله صلى الله عليه ọ̀rọ̀ ń tó sọ wípé ihfadilá yàfọ́dk tàbá fẹ́ wí tán àmọ́ lárúbáwá wọn kì í pe harọ́kà tó bá gbé yín ọ̀rọ̀ àyàfi tó bá jẹ́ pé nẹ́kọ̀rọ̀ tó gba forty eight tó tún wá ní wọ́n á pè é léyìí tí wọ́n fagùn ló fi jẹ́ pé àfi kéèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ gbọdọ gbọ́dọ̀ one way it shouldn't one way traffic a wa dynamic almuhim ìtumọ̀ gbólóhùn yìí yahfadk máa ṣọ́ ìwọ ọlọ́run ọba kọ́lọ̀ máa ṣe àwọn àfáàní a ẹni yáà ní hududa yẹn ni pé máa ṣọ́ àwọn ẹnu àlọ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bí obìnrin ọmọ mùsùlùmí Kini tolo tọ́lọ́wọ́n bá fẹ́ látọ̀dọ̀ ẹ ofe? ni you should be able to know all this. gbọ́dọ̀ mọ̀ kìí ṣe kó wá nìkan you should be able to work on what you know o gbọ́dọ̀ lè ṣiṣẹ́ pẹ̀lú tó mọ̀ yẹn. ihfadullah yahfaduk máa ṣọ́ ìwọ ọlọ́run ọba máa ṣọ́ ìwọ ọlọ́run ọba. wa huquqah àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba Allah has certain rights over us àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba ò gbọ́dọ̀ mọ́ kó o sì máa fún ọlọ́run ọba wà á wà nírìhì àwọn àṣẹ tọ́lọ́run ọba pa wá lára àṣẹ ọlọ́run ọba ò ní wípé a gbọ́dọ̀ sin ẹnì kankan míì àyàfọ́ ọlọ́run ọba lára àṣẹ ọlọ́run ọba ni pé a gbọ́dọ̀ máa ṣe dáadáa àtàpọ́nlé sáwọn òbí tó bí wa ṣé àwọn kò máa fọ́ ni kárí nu wa ń bì pẹ̀lú ìjà àbùtà lò yìí kí wọ́n mẹ́ pè kó wa ní kí ló nìkan náà lè máa ń pè gbogbo ìgbà ó ti yàpọ̀ ọlọ́run ọba àdúmọ́mí ẹ̀ kò dáhùn ńgbò wá pé wá ní èmi náà nìyí o ah, ṣé wọn mo ti wò dé dáhùn kí ni mo tún fẹ́ dáhùn fún èmi náà ni bad habit ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ kò sọ ìwọ ọlọ́run ọba ó mì pé ìfàbílà máa sọ ìwọ ọlọ́run kọ́lọ́ ń one of the reasons fi ẹ ti sọnù àwọn àmì rèé wà ọba kọ̀ pé ká má ṣe lára ń tọ́lọ́ ń kọ̀ kókóbìnrin ó mọ̀ ṣe òní wípé àkọ́kọ́ ká má ṣe ṣíríkù lára rẹ̀ òní pé ká má ṣe zina ká má ṣe is of different kinds adultery or fornication we should not fall into it there could be major zina major fornication wa but àwọn tí ò ń ṣe major wa fẹ́ pé zina náà ni pé zina náà ni. àròsùn karim sallallahu alayhi wa sallam ó jẹ́ ká realize pé from mere looking èèyàn lè commit zina from touching èèyàn lè commit zina from even mere thinking you can think of èèyàn lè commit zina ló fi jẹ́ pé gbogbo gbà èèyàn gbọ́dọ̀ máa wú ọ̀chá rẹ̀ ntọ́lọ́ ní ká máa ṣe ṣáà ń sí lára má ọlọ́run òní wípé ká má fojú àgbàrá rèé ṣáà ń pọ́n àwọn àgbàlagbà nù wálé nínú hadith anabi sọ sọlá sọ pé lára àmì pé èèyàn ka ọlọ́run ọba sí òní pé kéèyàn máa ṣe àpọ́nlé fáwọn abewú àwọn àgbàlagbà nínú ẹ̀sìn yìí. bákan náà ká jìnnà sáwọn tọ́lọ ní a máa ṣe lára rẹ̀ òní wípé gẹ́gẹ́ bí obìnrin of our age wọn ò gbà wá láyè ká máa fi ọ̀ṣọ́ wa hàn we should not display our nudity and our beauty ìhòòhò àbọ̀ṣọ we should not display it. even ó ní limit tóbìnrin lè farahàn ra wọn dé ó ní limit tóbìnrin lè farahàn dé let alone without talk of ọkùnrin. these are things we need to learn not mere learning we learn them and we implement we we impl eh, eh, I mean we make use of them. ṣáà ń sọ báwo ni a ṣe ń ṣọ̀ṣọ́ wa. nja nke a kíà nípa pé ká má kọjá ìlànà ọlọ́run ọba ǹjẹ́ à ń daṣọ bo ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sallallahu alayhi wa sallam ó ní tó parẹ́ ìran àwọn èèyàn méjì kan máa wá nu ayé ó láwọn èèyàn tó ń sọ yìí ànábì lóun tí ì wọn báyìí wọn ò ní wọ wọn ní wọ wọn à ní ó máa tó 70000 seventy thousand miles nítumọ̀ tụmatụ súnmọ́ ká debe débẹ̀ agba máa gbóòórùn àlìjẹ́nà ànábì ni wọ́n ní gbóòórùn ẹ̀ distance from it nothing less than seventy miles àwọn tó dákọ ó ní ní obìnrin tó jẹ́ pé àríyáàtú kàṣíyàtì obìnrin tó jẹ́ pé yóò wọṣọ àmọ́ tó pé yóò wà ní òhò yóò wọṣọ. àwọn àfọ àbọ̀mọ̀ mẹ́ta ló pín sí inú kéèyàn wọ aṣọ kó jẹ́ pé yóò fún mọ́yàn lára ó wọṣọ lóòótọ́ bọ̀ gbogbo tó wà lábẹ́ aṣọ yẹn nítorí pàṣọ yẹn fún laso lára láṣọ yóò spell out fáwọn tó bá ń rí ẹni yẹn ìhòòhò ló wà ànábìrin kò ní gbóòórùn àlìjẹ́nà lára rẹ̀ ò ní pé kéèyàn wọ aṣọ tó jẹ́ wípé yóò transparent yóò transparent yẹn lè fẹ̀ àmọ́ gbogbo tó wà lábẹ́ ni reveal

nítẹ̀síwájú. wàhíndà hududihi àwọn ààlà ọlọ́run ọba ẹnu ni rẹ̀ àní kọjá ẹ̀ fala yatajawwazu ma amara bi àní kọjá ntọ́lọ́mba pàwá láṣẹ wàhádìnà fíhí ila ma naha àní máa fílẹ̀ ká máa lọ ṣèyọ̀ǹda fún tọ́lọ́m pé ká kama débẹ̀. فمن فعل ذلك ẹni tó bá ṣe bẹ́ẹ̀ فهو من الح فهو من الحافظين ẹni tó bá jẹ́ pé gbogbo ntọ́nà ọba ṣọ́ ló bá ṣọ́ ó ń tàn lára àwọn tó ń ṣọ́ ìwọ ọlọ́run ọba nìyẹn. فهو من الحافظين لحدود الله لأن تنشي ولون باني الذين مداحهم الله في كتابه irú àwọn yìí dẹ̀ ni ọlọ́run bá sọ̀rọ̀ dáadáa nípa wọn Allah hailed them ọlọ́run bá ròyìn wọn níròyìn dáadáa وقال عز وجل الله بالك لا سوبي هذا ما تعدون لكل أوابين حفيظ الله باني these are my promises eléyìí làwọn àdéhùn mi eléyìí làwọn ìlérí dáadáa mi fún gbogbo ẹni tó bá túbá tó dẹ̀ ṣe kí ni tó jẹ́ wípé ó sì ń sọ ìwé mi ọlọ́run ọba ìyẹn ni pé àlìjẹ́nà àwọn orí àlìjẹ́nà tọ́lọ́ máa ṣe kò ń ṣe fẹ́ níbọ̀dì àmọ́ ó jẹ́ tàwọn tí wọ́n bá ń sọ ìwọ ọlọ́run ọba eléyìí wà nínú suratul Qaf àyà ìkẹtàlélọ́gbọ̀n I mean àyà ìkejìlélọ́gbọ̀n nìyẹn suratul Qaf àyà thirty two ọlọ́ni man khashiya rahman bil ghaib ẹnikẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba níkọ̀kọ̀ ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run ọba kọjá kákànlá ń sọ ìwọ rẹ̀ when we are within other sisters like this tó bá wà láàrin àwọn sisters ẹgbẹ́ olóòmọ ṣe bí ẹni rẹ̀ àmọ́ tó bá ti ku òun nìkan àbótú ti bọ́ sí àárín àwọn èèyàn mi ó ti dẹ̀dà kúdà ọlọ́run ọba ní man khashiya rahman bil ghaib ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀kọ̀ wàjá bi qalbi munib tó ń tàn sí ìwà sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú ọkàn gidi ọkàn tó mọ́ irú ẹni bẹ́ẹ̀ àwọn àfààní wà fásọ̀rọ̀ hafidh bí hafidh awamiri Allah wà bí hafidh lugunubihi bí yatuba minha wọ́n nínú àyà yìí verse thirty three lè tó tẹ̀lé Qaf Suratu Qaf thirty two thirty three ní ó ń sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n ń ọba àwọn tí wọ́n ń tí wọ́n dẹ̀ ń tẹ̀lé rẹ̀ ọba ṣe ìlérí dáadáa ọlọ́run ṣàdéhùn àlìjẹ́nà ó ṣe fún wọn. wàmí ààbọ̀mì máa yajibu hifdhuhu nínú àwọn nǹkan tó lágbára tó tóbi tó fẹ́ ká min awamir Allah inú àwọn ọwọ́ ọlọ́run ọba inú àwọn àṣẹ ọlọ́run ọba onírun kíkí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni especially tó bá ti di pé obìnrin bá ti wọ h menses ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń play with their and one of the most important thing nínú ẹ̀sìn yìí ò ní ó lágbára bíi pé awàlùmọ̀ yóò há sàbíhì yàmùlù kìyàmù ẹ̀ àsọ̀la ànábì ní nǹkan àkọ́kọ́ tọ́lọ̀ máa túwò nínú ẹrù ẹ̀dá lọ́jọ́ kí náà pé ó dà gẹ́gẹ́ bíi báàgì téèyàn máa ń kó gbogbo lọ́gẹ́jì sí ni téèyàn máa ń gbogbo ẹrù èèyàn sí ni. ká fún alápẹ̀rẹ obìnrin tó lọ sọ́jà ó fẹ́ ra rẹ̀ sí ó fẹ́ rẹwà ó fẹ́ pupa fẹ́ ra ta. gbogbo ń tó lọ ra yìí àfi kó mú ìpamọ́ tí ó fi kó dání tàbí káwọn tí ó wọn àwọn ẹ̀wọ̀n sọ́wọ́ gàrí ńkọ́ òní ẹ̀dá mọ̀ àkọ́kọ́ iṣẹ́ rẹ̀ ó dàdàlú ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá ra kóńgò kọ̀ọ̀kan kò lè mú délé pagolo méjì méjì torí pé ọwọ́ tó tẹ̀ yìí mélòó lọ́wọ́ yìí lè gbà so ó jẹ́ pé ẹni tí ò bá ti kírun tó bá ń gbàwẹ̀ tó ń yọ zàká kódà tó lọ hajj nígbà ẹgbẹ̀rún gbogbo iṣẹ́ tó ń ṣe ibi tí wọ́n bá kó sí ni ò níyẹn kò ní rí mú dọ́dọ̀ ọlọ́run ọba ànábì tẹ̀síwájú ní hadith ó ní ẹni tírun rẹ̀ bá dáa kí ló sọ ó ní fakọd anjaha ó ń tàn ti ó ní fakọd anjaha ó ń tàn ti là. mo fẹ́ rántí bí wàá yẹn ṣe wá fakọd aflaha wa anja barakallahu fikum anabi ló ń tàn ti soríire ó dẹ̀ ti ṣe kí ló ti ṣàṣeyọrí àmọ́ tírun bá dáa fakọd khaba wa khasara ó ń tàn ti ṣòfò ó sì ròfò. ó mi pé irun is an important thing mímọ mímọ. yẹjibu alihiu inú nǹkan tó sọ̀rọ̀ yẹn ká sọ ni ọpọlọpọ obere ò dẹ̀ kì í sọ irun tó bá ti wọ age of menses báyìí tó bá ti di pé ó haid báyìí gbogbo banyere yín mọ̀ sọ́fà nǹkan òun ò nírun òun nírun nítorí kaslan out of òròjú tó wà lára rẹ̀ a máa nírun a máa nírun ẹlòmíì òròjú kó lọ wẹ normal ìwẹ̀ a máa nírun eléyìí agbọdọ sọ lára onígbó tóbìnrin bá ti di bá ti tóbìnrin bá ti mari tí ti mari máa ń níbi marriage a máa ní o òun bísí òun gbọ́mọ lọ́wọ́ òun dáná fọ́kàn wọ́n á máa fìrun ráre ọlọ́run dẹ̀ béèrè kò béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ tó béèrè pé ká mójútó specifically ọlọ́run ló ó ló ẹlòmíì kò ní kí àpẹ̀lẹ̀ aṣọ tí ó fi kírun torí pé ó ti ń pé ọmọ lọ́wọ́ aṣọ ọ̀gbẹ aṣọ ọ̀tọ̀ náà ni ó fi kírun. ọlọ́ni wà háfìdú ọlọ́ni háfìdú aláṣọláwà àtìkún wà sọlá àtìlúwọ́sọ háfìdú aláṣọlá àtìkún wà aláṣọláwà àtìkún wà sọlá àtìlúwọ́sọ. ọlọ́run bá ní ẹ sọ ẹ mójútó ẹ kíyèsí. irun yín ẹ lámójútó nípa ẹ̀ wàsọ̀lá àti wòsítọ̀ ọlọ́run ní pàápàá jùlọ àti irun àárín gbùngbùn fi riwaya fi hadith inda ummina aisha qalat ummina aisha bi anna salati alwusta as-salati al àti ya wa aisha ni salati alwusta irun àárín gbùngbùn ona ni ma al-asri ọ̀rọ̀ ọjọ́ mi ni táwọn afọ́tò máa sọ fún wa bọ́n tá a fẹ́ lò ní pé ọlọ́run ọba kì wá ń lọ nípa ká máa ṣọ́ ìrun inú ọ̀rọ̀ mi náà lè Qur'an Ọlọ́run bá sọ pé àyà àkọ́kọ́ yẹn hafizu ala salawati wa salati lwusta ó wà ní suratul Baqara àyà two thirty eight Qur'an two verse two thirty eight níbòmí Ọlọ́run bá sọ pé Ọlọ́run ó gbé láńkẹ̀ ó kí àwọn ẹni tí wọ́n ń kírun wọn sásìkò tí wọ́n ń mójútó ìrun wọn Ọlọ́run bá ní walladhina hum ala salatihim yuhafizun ọlọ́run bá ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ìbùnú àyà mi ó ń ròyìn àwọn tí wọ́n sálì kan ọlọ́run wa lára àwọn olùgbàgbọ́ òdodo tó ń mọ̀ lólùgbàgbọ́ lọ́dọ̀ òun làwọn tó jẹ́ wípé wọ́n máa ń sọ wọn wọ́n máa ń mójútó ń ọlọ́wọ́ kan tó kì kò ṣeré máa sọ ìwọ ọlọ́run ọba tó bá ṣọ̀wọ́ ọlọ́run lọ́lọ́run máa ṣọ̀wọ́ náà you shall be protected for so many things lẹ́tọ̀ ẹ pé a padà sọ inshallah rahman. وقال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كان عند الله أحد أن يدخله الجنة رواه أبو داود ń ṣe lọ́sọ̀ sọ́nù hadith tí Abi Dawud gbà wá sọ pé ẹnikẹ́ni tó bá ṣọ́ ìrun ẹ̀ ẹnikẹ́ni tó bá mójútó rẹ̀ tó lákòólé kàn nípa ẹ̀ ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ìlérí àdéhùn pé ọlọ́run ọba òfìrú ẹ níbẹ̀ yóò fi wọ̀ sálẹ̀ jẹ̀ náà. àdéhùn ọlọ́run fún ẹni tó bá ń kírun ẹ àdéhùn ọlọ́run ọba fẹ́ni tó ń kírun ó ní kíni ó ní ṣùgbọ́n ẹni tí ò ó wà lórí hadith dáná bí sọ pé man hafaza alayhinna kunna lahu nurun wa burhanan wa najatun yawmal qiyamah. Imam Ahmed ló gbà wá ó ń ṣe ọlọ́run sọ pé ẹnikẹ́ni tó bá máa ń ṣọ́ àwọn àrùn ẹ̀ àwọn àrùn ẹ̀ tó máa ń mójútó ó ń bẹ fún ẹgbẹ́ lọ́jọ́ àlìkíyàmà nurun ìmọ́lẹ̀ wa burhanun ìmọ́lẹ̀ tó ju ìmọ́lẹ̀ lọ òní nur àti òní burhan ìmọ́lẹ̀ nur òní ká sọ pé à ń sọ̀rọ̀ ordinary bulb ìmọ́lẹ̀ burhan Onikama Sọrọ Alojin sọ̀rọ̀ halogen bulb ẹ wo bí ìmọ́lẹ̀ halogen ṣe máa tó lẹ́gbẹ̀ẹ́ ordinary hundred watt hundred watt bulb àbí bẹ́ẹ̀ lọ ọlọ́run wa lẹ́ni tó bá ń kírun àwọn ìmọ́lẹ̀ yìí máa wà fún lọ́jọ́ àlìkíyàmọ̀ yẹn ni pé ẹni tó bá ń mójútó gbogbo àwọn kiri yìí ní í ṣe pẹ̀lú obìnrin carelessly obìnrin kì kíà láti ṣe mara by the time tó bá ti rí menses àbó bá bímọ tí ẹ̀jẹ̀ obi parí tán pè ní nefas àbí àwọn nǹkan mìíràn tó jọmọ bóyá married tí wọn àtọkọ tí wọn jọ dára àti ṣe mara ẹlòmíì tó ń tọ́ ọmọ lọ́wọ́ aṣọ ọmọ ìgbé ọmọ gbogbo látara pé kò ní ìmọ́tótó lọ́bùn wọ́n ni agbọ́dọ̀ mójútó mara ọkùnrin máa mójútó mara bó obìnrin tún bù káàtẹ̀ extraordinarily ẹ̀dẹ̀mọ̀ wò mara tá à ń sọ yìí fa innaha miftahu ìmọ́tótó yìí ìmára yìí ó ní ilẹ̀kùn lọ síbi irun pàápàá jùlọ àlùwàlá wa nàbí ala oṣù ọlọ́run bá ní ẹnìkan ò ní máa ṣọ́ àlùwàlá rẹ̀ kó máa lákìsí pẹ̀lú àlùwàlá ẹ̀ àfi kó ń tàn ju olùgbàgbọ́ òdodo so olùgbàgbọ́ òdodo ni ó nílò àkórè kan yẹn Imam Ahmed ni wọ́n gba hadith yẹn wá. lára nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ ká tó lè máa retí ìṣọ́ ọlọ́run ọba ká tó lè máa nsọmẹ́ntì táwọn náà fẹ́ kọ́lọ̀ ń dàbò àlérí ẹ̀ òun náà ni àìmẹ́ẹ̀n Amen. I want a to ń ṣe ìbúra wa Elumi ti sọ́dàṣà tó bá fẹ́ gbáwọn èèyàn kódà ẹlòmíì àmọ́ gbáwọn òbí ẹ̀ tí ó tún búra fún wọn pé wà láì ìwé tán ní ara ń sìn ó ti mọ̀ pé ìwọ̀nba náà níwé dádì yóò wá pé báwo lọ́jì sí mẹ́ta wọ́n làwọn ra bàó lọ àti jì wọ́n làwọn èèyàn ló yẹn mọ́ oríṣiríṣi àṣà yóò tún fọlọ́ búra pé dáàdi wàlọ́hì nítorí òun sọ yẹn bó ṣe rí nìyẹn ìwà báyìí téèyàn tàbí pé búra kó wọn ṣe nǹkan kan tó dẹ̀ ti mọ̀ náà mí ẹ̀ kó ní ṣe èèwọ̀ ni haram ni kódà èèwọ̀ rẹ̀ astagfirullah òràn èèyàn ó ṣe ìtanràn ni èèyàn ò kí ń ṣe aláìláàkólé kan nípa ìbúra ìbúra okun sọ́nà mẹ́ta lọ́jọ́ iwájú àbí kó jẹ́ ní tààtìmọ̀ tẹ́lẹ̀ á padà máa gbọ́. ọlọ́ọ̀bá àlekẹ́lá sọ pé wàhfàbù àyèmánìkùn ọlọ́ọ̀bá ní sọ́ọ̀tù máyídà àyà eighty nine ọlọ́ọ̀bá ní ẹ máa ṣọ́ àwọn ìbúra yín. that is nígbàkigbà tẹ́ ẹ bá búra ẹ yà make sure pé ṣàkólé kàn ẹ̀ tẹ́ ẹ bá búra pé ẹ ṣe nǹkan abẹ́ búra pé ẹ ní ṣe nǹkan kan you have to watch it don't just say anything. èèyàn kan kì í búra lásán gẹ́gẹ́ bí mùsùlùmí o. فإن الأيمان يقع الناس فيها كثيرا ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń kó sínú ìbúra tí ó búra tí ò ní kíá ويهمل كثير منهم ما يجب بها فلا يحفظه ولا يلتزمه àìmọye àwọn èèyàn ló jẹ́ pé wọ́n gbé búra léra wọn lérí wọn ò dẹ̀ ní kíá wọn ò ní ṣàkólé kẹ́ ẹ̀ kódà ìgbà míì ìbúra yẹn ò ní jọ̀ràn yẹn ẹlòmíì ó kàn sọ di wàhálà fún rẹ̀ wọn ni ó búra o fún rẹ ni wọn máa sọ pé wàláì jẹ́ ń búra fún yín wàláì tàláì yóò dẹ̀ búra lórí ní tí ò padà ní sọ olóṣọ di wàhálà lé rẹ lọ́rùn a gbọ́dọ̀ mọ ṣọ́ra lórí irú ìbúra tá a mọ bú ìbúra tó kún sí mẹ́ta ìkan bẹ́ẹ̀ tọ́lọ̀ ò ní bí wá lérè tó jẹ́ pé ìyàwó Aisha lọ́nà ibi sọ pé sábàkọ́t alisanatikun ẹnu yín ló kàn máa ń gbáwájú lórí ẹ̀ èyí náà ó fọ́ níbi kẹ́nìkan sọ pé ah wàláì ọbẹ̀ tí ya kìnní se ó dùn tó ṣe pé kìnní kò nídìí kó búra ká tó mọ̀ pọ̀ bẹ́ẹ̀ dùn ah wàláì ibi ń pa mí gan òun ní láti búra ká tó mọ̀ pé ibi ń ìdẹ̀ so gbogbo àwọn ẹ̀yẹn ọlọ́run ní gba àmú ẹ̀ ah wàláì in fact tí n ti gbogbo àwọn nǹkan no but èyí tó jẹ́ pé o fẹ́ fi gba dúkìá ẹnìkan sọ́wọ́ àbí o fẹ́ kẹ́ni yẹn kó mọ̀ fi débi ọjà ẹlòmíà ara ọjà ní one naira ó fẹ́ ta ní five naira kò wá fẹ́ kẹ́ni yín ó kó wájú ẹ̀ yóò ní wà láì náà èmi nìkan lọ́jà mi chip. wọ́n pé náà ní mùsùlùmí tó wá búra kò ní lè kó lọ́dọ̀ ẹ̀ torí pé nínú ṣẹ̀ríà wọ́n fẹ́ ká nígbàgbọ́ sí akbar. hadith kan wá ṣé kìí ṣe nínú wajiz àbí kó jẹ́ àfa wa ah, ibn hajar. wọ́n ní nabi ilà isa alayhi salatu wa salam isa alayhi salatu wa salam ó rí kan sárọkọ hada rọjò arákùnrin ji nǹkan mu. bó ṣe jí mú báyìí isa alayhi salatu wa salam jesus ó dẹ̀ rí ó wá súnmọ́ isa isa wá sọ pé ah ó sì mú nǹkan ní nǹkan sódà bẹ́ẹ̀ ó ní wàláhì mà asrọ́t ó ní mo fọlọ́ búra mi mú nǹkan kan torí pé isa mọ ìtumọ̀ kéèyàn búra isa sọ pé ah, bóyá ojú mi ló mí yẹ ó dẹ̀ lójú pé mu bẹ́ẹ̀ ni ẹ fọlọ́ nínú Islam wọn à fẹ́ ká máa dá òtì ìbúra ẹlòmíà ni à àwọn èèyàn ò fi búra gba yín ẹjẹ àfihàn Ọlọ́run máa dájọ́ lórí ẹ̀ ẹ̀yin sá sọ pé kí ló wí ó ní bóyá ojú mi ló tàn mí yẹ mo fẹ́ much conscious of it ká kàn mọ́ ma torí pé nǹkan tó yẹ pé téèyàn ò bá máa sọ ọlọ́run lè yọ wọ́n lórí èèyàn òun náà wà. wàmí dálíkà hib ras wàmí dálíkà ras wàlbàtún lára rẹ̀ òun náà ní ká máa sọ orí wa yìí you have to be mindful of your head. tí máa sọ pé orí àwọn èèyàn pé kí lèèyàn fẹ́ sọ ń bi orí àmọ́ nǹkan ló wà ń bẹ̀ lára tó ń bẹ lórí òní ojú wa. n'oge jẹ́ pé nínú Qur'an nígbà tó lọ́ba ń sọ̀rọ̀ àlùwàlá kí lọ́lọ́wọ́ bá sọ ọlọ́run ní fagsilu wujuhakum wà àìdíyà kan lọ wash your face bàbá tani máa kọ́ àlọ́ àkí ló mú ma ó kọ́ wa níbà imú ẹnu ojú torí pé gbogbo ń tá a sọ yẹn lára is part of the face ká sọ orí wa yẹn ni pé wọ́n fẹ́ ká sọ ojú wa kí fojú wa wò don't seize opportunity kéèyàn kàn máa wò pé ah, òun òkú kò sẹ́ńtórì ń bí ó ti lọ lórí youtube ó ti lọ lórí kinní kan ó ń lọ wo àwọn tí wọ́n ń bọ̀rọ̀ alẹ̀ hóhò ó ń lọ wo àwọn tí wọ́n ń bára wọn ṣèbàjẹ́ gbogbo eléyìí bẹ́ẹ̀ nìkan ò ọlọ́run bá tó dá ń wò ẹ̀ èyí ń sọ ojú ẹ̀ lára ojú òun lè ti wà kí ló ń fi gbọ́ ẹlòmíì twenty four seven yóò ṣàti nǹkan bẹ́tì ni àwọn èèyàn onímọ̀ nǹkan ti ń ṣe wọn onímọ̀ lábẹ́ hijab you could recollect last year nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ní challenges àwọn jínù tí wọ́n àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n ṣe rókìá fún wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters orin ni wọ́n ń gbọ́ lára arin iṣẹ́ tíṣù dẹ̀ need láti fi wà láàyè ibì kan òní ìlú musical instrument ìlú dùndún agogo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì sọ́npẹ̀ sallallahu alaihi wasallam. sẹ́ńtọ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ ade ọlọ́run ni pé máa sọ́wọ́ ọlọ́run bá kọ́ lọ́n sọ ẹ̀ táǹjẹ̀nu bá fẹ àtàkì ọlọ́run kan kúrò lọ́dọ̀ ẹ̀ easily àǹjẹ̀nu kò bá ọlọ́run máa mú o. lára nta gbọ́dọ̀ sọ nínú orí wa yìí òun náà ni ẹnu wa wà òun lẹnu wa wà lára orí lẹnu wà náà kí ló ń fẹnu ẹ sọ kí ló ń wa yìí kí ẹlòmíì ìrònú ẹ̀ bad ìrònú ẹ̀ bad gbogbo nǹkan yìí la gbọ́dọ̀ sùnmọ́. wọ́n ní bákan náà wàlúbàtù òun náà ní ikùn wa ikùn wa náà gbọ́dọ̀ sọ. kàmá fi hadith ibn Mas'ud àwọn ọ̀rọ̀ táwọn sọ wà ní hadith abdullahi ibn Mas'ud al hadith marfu' ni abdullahi ibn Mas'ud sọ kánà bí sọ pé al-istihya'u min Allahi haqqal haya'. ó ní kéèyàn máa tijú ọlọ́run kéèyàn máa tijú ọlọ́run ìwọ pé gbọ́dọ̀ pé ni kí ṣe pé mò ń tijú ọlọ́run mo hmm, èèyàn gbọ́dọ̀ máa tijú ọlọ́run ní ti pípé pé ń tijú ọlọ́run ọba ni ìwọ pé èèyàn ń tijú ọlọ́run ọba o ní ti títíjú ìwọ ọlọ́run ọba ni ó ní ìtum òun a ni pé kéèyàn máa sọ orí ara rẹ̀ àtàwọn nǹkan tó wà around the head tó sọ around the orí yẹn oju bí ojú bí imú ìgbà mi ìṣe ìgbéyàn lè ó lè ẹnìkan kẹrin sì yóò mọ bí mo ṣe ń sọ ìlú mi àkàmọ yín mẹgẹ ó ti ba mo ti mo sọ jẹ lọ́dọ̀ àwọn èèyàn imú lásán àkàrà ayé mú yẹn báyìí ó ti nítumọ̀ ẹlòmíì ó lè fi ojú á fi wo lọ bínú kú kò ní á fojú yẹn wò bíbà èèyàn gbọ́dọ̀ sọ torí pé àwọn èèyàn míì communication yẹn ẹlòmíì gbọ́ yé ju ara wọn lọ ẹlòmíì bó ṣe wò ó ó lè bù sẹ́kùn ẹ̀rọ kí ló ń pa yín lẹ́kùn a ní pé iṣẹ́ ẹ̀rí pé lágbájá bó ṣe ń wò ni àwọn èèyàn ni kò wé wà kankan torí pé yìí ò rí òun dẹ̀ mọ̀ kó ń wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a gbọ́dọ̀ sọ abdullahi masoud ó ní hmm, lára pé èèyàn ń tijú ọlọ́run ọba tó jì ìwọ̀ téèyàn gbọ́dọ̀ pé òní wípé kéèyàn sọ kíni kéèyàn sọ orí àti gbogbo ohun tó sọ̀rọ̀ àǹdí orí ẹ̀. ó ní wàhíbù oníkéèyàn sọ orí àti tó ní wàtáfàb albatni wàmà hawa bákan náà ni pé kéèyàn sọ ikùn àti tó ṣe tó wà nínú okùn bákan náà wọn ní sọ ahmed wa وحب الرأس وما وعى يدخل يدخل فيه السمع kéèyàn sọ orí rẹ̀ yàtàwọn tó sọ bá ń dẹ̀ etí wa okú sínú wàlbásọ̀rọ̀ ojú wàlísàn òun náà ni bákan náà ni àwọn wa. mílẹ̀ muharramat ká sọ wọn kó omi gbóhùn tọ́nà bá pèlè wọ̀ níbi kó máa fojú ẹ̀wọ̀n tí ò lẹ́tọ̀ọ́ ọlọ́run kó là wá o. mo wà nú mọ́tò ọjọ́ kan lédi yẹn jókòó orí fóònù ẹ̀ ti ń ó jókòó sẹ́gbẹ́ mi ó gbé fóònù lọ́wọ́ mo rí i pé n tó ń wò eh, fíìmù burúkú ni blue film ni a máa ń pè during our age pé wọ́n ti ń pè láwọn oríṣiríṣi okọ̀ náà ti fún nísìn. mo wá sọ fún pé ah, ah, mo ní òun lójú tì o mo ní ṣe bí mo ní ó mìíràn pé mo ní òun lójú tì ẹni tó ń wò yìí ṣe bí bí wọ́n ṣe rí làwọn náà rí ó mìíràn pé òun lójú tì ò ní làákàyè ọmọlúàbí tiẹ̀ náà fi ń wọ́lẹ̀ ó dẹ̀ tún ní gọ́ọ̀sì láti mọ òwe inú ẹ̀ tún dùn àìmọye ló ń ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ ń mọ̀ tẹ́nìkan ò mọ̀ ṣùgbọ́n okùn kì í kùn ó kó nu ọmọ mọ̀nú káàkiri àwọn nǹkan tí máa ń jẹ́ kọ́lọ̀ ó yọwọ́ lọ́rọ̀ èèyàn nìyẹn èyí wà ní mo ṣàdúrà yóò ní kó ṣe kí ni yóò ní kó gbà yóò ní wàhálà dé mo pẹ̀lú nǹkan rẹ̀ mi ṣe mi rárá ṣe ẹlòmí àwọn pé ṣé wọ́n islam dẹ̀ lọ́nà islam dẹ̀ lọ́nà but you have violated some things some rules of islam you have cut the line between yourself and your lord you cut it by yourself so when you communicate the communication reaches no place no nowhere because you have cut the pipe and the line. وحفظ البطن وما حوى bákan náà kéèyàn dáàbò bonú àti tó kó sínú yatadammana hifdhan lilqalb wọn ni ó kó sínú kéèyàn dáàbò bo ọkàn rẹ̀ ó ń ṣe ọlọ́nu hadith kan ó ní ara wa yìí báṣì kan bẹ́ẹ̀ a flesh of meat a flesh báṣì kan bẹ́ẹ̀ idha salaha salahat al-jasad kullu aw idha salahat salaha al-jasad kullu tí báṣì ara yẹn bá da gbogbo ara ló dáa. tí bá ṣẹlẹ̀ bá bàjẹ́ gbàrà ló bàjẹ́ ànábì ní Allah ẹ fún mi létí ìgbọ́rọ̀ yín wọ́n if you have good mind you will have good habits but if you have bad mind the whole thing in you will be bad so lára tí ń wa yìí òun náà lọ́kàn wa kíkàdùkú mójútó kàn ẹ lónìí bá a ṣe ń gbọ́rọ̀ tá ń gbọ́ ẹ ló ti fọkàn kọ́ eh, sọ inú ọkàn ló ti ń sọ he communicates nobody but he are talking to his mind and that is zero gbogbo ń ń gbé yẹn kàn ń jágbàdo sẹ́yìn gbà bá ti bàjẹ́ gbogbo nǹkan ló ti bàjẹ́ so even tí wọ́n bá gbé mọ́láyìíká wa ṣe wáàsí fún tí ó gbé gbé ah, bọ́dẹ bọ́ta that is why we must work extra miles on our mind èèyàn gbọ́dọ̀ dáàbò bò an israri ala maharam kẹ́ ẹ̀mí èèyàn mọ̀ mọ́ jẹ́ pé ibi haramu ni ó máa gbé yẹn lọ ẹlòmíì bíi kó máa ronú orin àwọn orin burúkú ẹlòmíì bíi gbogbo nǹkan tí ò da lẹ́mí rẹ̀ ń ṣe kí ni lẹ́mí ò máa fà lọ ẹlòmíì bíi kó wá ń burúkú ibi tẹ́mi tiẹ̀ máa ń pè lọ nìyẹn nínú Quran ṣé sọ́wọ́tò Yusuf ni ọlọ́ba ní nafsa la'amarat bisu naturally ẹ̀mí sọ́wọ́ máa ń pè lọ síbi bọ̀bá ní tí èèyàn bá ń gbìyànjú ó oh, lọ oh you, you have to force it on yourself ọlọ́run ní ẹ̀mí tẹ̀ ń wò yẹn o ọlọ́run ní fàálìhàmẹ́hẹ́ wọ́n nẹ́fṣì wọ́n mẹ́ sàwáhà ọlọ́run ló ń búra pé pẹ̀lú gbogbo ẹ̀mí òun dá wọn bákan náà fàálìhàmẹ́hẹ́ fujuraha wa taqwaha ìlhàmù lólò Allah educated every soul the right thing and the bad thing. what could favour and what could bring the other way round gbogbo ẹ̀ ọba kẹ́mi kọ̀ọ̀kan ọlọ́run wa ni kọ́dí afúláhà mẹ́ǹzàkàhà èèyàn máa gbọ́ ẹ̀ṣọ́ ọmọ ẹ̀ lórí ẹ̀mí ara ẹ̀ ní o èèyàn ò lè gbẹ́mí ẹ̀ pamọ́ sínú ilé kọ́ ọ́rùn kú bẹ́ẹ̀ ló máa mọ́ èèyàn ò ọba yóò ka yóò rántí pé jọ kan ni wọ́n nígbà tó ń tí màmá yìí ò bá rẹ̀ ní instantly òun náà padà máa rẹ̀ ní pé ah òun at least òun at least at last òun deliver bọ̀ bàbá yẹn máa rẹ̀ ní àwọn family ó rẹ̀ ní neighbors ó rẹ̀ ní pé ah, ọmọ yìí adúpẹ́ òun tá a bímọ káwa máa rántí náà ìpéjọ kan náà ni wọ́n tún sunkún lé wa lérí ọlọ́run má jẹ́ àkó ní kékeré o tẹ̀ ń pa dùn àní dandan kọ́ ni fọlọ́n kó gbà we should note that ìkànnì àwọn afa Ibn Rajab al-Hanbali ó láwọn èèyàn máa ń wò pé kí ni ẹ̀ ẹgbẹ́ wọn táwọn afa ń sọ yẹn àwa náà lè ṣe jù gbogbo àwọn ọmọ tó ń sọ gbogbo àwọn sísan àwa náà máa ṣe ju tiwọn lọ ti gbá láìfù rí ẹjẹ́ àwọn náà ò jayé òde àtọ́ bá yà àwa náà ṣe jù yín lọ. ó ní ẹ sọ́ra nípa ẹ máa fi dàgbà ó láwọn máa ń pé táwọn náà bá dàgbà á ṣe ó gbogbo ni ó dàgbà kó tó kú ó ní tá a bá dẹ̀ sáńpù á rí táwọn ti ń kúnú ayé ní kékeré wọ́n pọ̀ jẹ́ tó ń dàgbà kó tó kú lọ. kíkálukú náà stọ́dì ẹ̀ ló fi jẹ́ pé at any point in time ká má fi dáadáa lẹ̀ láti máa ṣe. ibi tá a ti kú ni pé ẹ jẹ́ ká sọ ti ń bẹ lórí ẹ̀mí wa kíkálukú dààmú lórí ẹ̀mí ara ẹ̀ torí pé ẹ̀mí yẹn ò lè kó bá wa. a máa lọ fẹ̀mí wa gbọ́rọ̀ ọlọ́run a máa fi sọ̀rọ̀ ọlọ́run a máa ka alukur'an a máa ka túmẹ̀ a dẹ̀ máa rántí péjọ kan la lè kú ikú sọ yi pé fa iná ó ní bi taswif ànábì ni ẹ sọ̀rọ̀ níbi kẹ́ ẹ máa fi ìtúbà dàgbà ó ní fa iná mọ́tẹ́ yá àti ìbáwò tẹ̀tẹ̀ torí ikú tẹ̀ ń wò yẹn òjijì ni kú máa ń dé. àìmọye téèyàn jọ ṣeré láàárọ̀ depart. in under the next five minutes ẹ gbọ́ pé lábájá mọ̀ ti kú kódà lómi ẹjọ jókòó tira yín lẹ́gbẹ̀ẹ́ báyìí lẹ́gbẹ̀ẹ́ rẹ náà ni kó sì ti mú lọ. àìmọye èèyàn tó kú sínú mọ́tò kódà tó yẹ pé ó tún ra nǹkan fáwọn èèyàn nínú mọ́tò àṣẹ ń sẹlẹbírèètì ọjọ́ ọkú ẹ̀ ni wọn á débi tí ń lọ tó fi dòkú láì jẹ́ pé ẹnì kankan bá dà. ṣùgbọ́n àwọn nǹkan àmọ́ ń múra ẹ lẹ̀ lọ́nà ẹ̀bẹ̀yìn kan náà àfà ó ní wọ́n ti péjọ tí wọ́n bí ọ àwọn èèyàn rẹ́rìn-ín bọ̀tù wọ́n gẹ́gẹ́ tó wáyé kí ló ṣe wáyé àdá ọlọ́mọ tí wọ́n bí sáyé tí wọ́n ń rẹ́nu àtọ́mú bá fi rẹ́nu wáyé another thing nìyẹn o natural thing ni pé ọmú mọ̀ sunkún tó bá dáyé ni báwọn èèyàn tí wọ́n bọ́ ọmọ fún kí wọ́n mọ̀ ṣe wọ́n mọ̀ rẹ́ni they are welcoming you oníwà gbìyànjú nínú ayé ṣe nǹkan tó jẹ́ pé ńjọ́ tí wọ́n náà bá kú ìndà fẹ́rọ̀ nígbà tí wọ́n bá fẹ́ kú lọ́dọ̀ wọn ntọ́ ẹ fi bẹ̀rẹ̀ ẹwà interchange ìwọ dẹ́ẹ̀kún padà sẹ́nu wọn káwọn dẹ́rìn padà sẹ́nu tiẹ̀ náà. kéèyàn bá lè lu ayé ẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ pé òun ò mọ ọ̀rẹ́rin lọ pàdé ọlọ́run àwọn yóò máa sunkún pé ah lágbájá kò yẹ kó kú ṣé o lè ṣe bẹ́ẹ̀. n à ń sọ yìí kì í sọ̀rọ̀ ẹnu lásán it will be by a lot of work and effort. naam àwọn àfáà sọ pé lára ti ń bẹ nínú okùn. ńlẹ̀mí wọn wà. wọ́n nítorí pé ọlọ́run bá àlekè ọlẹ́dẹ̀ sọ́nù àlùkòrán wípé inú suratul Baqara àyà two thirty five ọlọ́run bá ní wa'lamu anna Allaha ya'lamu ma fi ya'lamu ma fi anfusikum fahdharuhu ọlọ́run bá ní ẹ lọ́ọ́ mọ̀ pé dájúdájú ọlọ́run ọba ó mọ nǹkan tó ń bẹ́nu ẹ̀mí yín fahdharu ẹ̀yà kí sára. ìwà tó ń wò pé bó ṣe ń tó gbótó rònú yẹn mi ò mọ̀ ibẹ̀ tó jókòó tí ẹ ò mọ̀ ṣùgbọ́n ọlọ́run tó gbogbo wa mọ̀ whether you think negative or positive yà alẹ́ lọ́wọ́lá alẹ́ nose ò yà kí ìsara. láàyè mi náà Al-Qur'an Suratul Isra àyà thirty six ọlọ́ọ̀bá inna sama ọlọ́ọ̀bá ni dájúdájú sama etí yín tẹ̀ fi ń ojú tẹ fi rí náà wal fuada ọkàn yín tẹ fi ń ronú mọ̀ nǹkan yẹn kullu ulaika kana anhu mas'ula ọlọ́run bá ní ìkankan wọn báyìí lábì léèrè lálìkí àmọ́ ọlọ́run bá ó bi etí rẹ̀ léèrè allahu akbar lálìkí àmọ́ ẹnu ò ní sọ̀rọ̀ sayamtik asama etí ó bá máa sọ̀rọ̀ walbasar ojú ó máa sọ̀rọ̀ walfuad ọkàn ó máa sọ̀rọ̀ ọmọ ni ó máa sọ ká ìrì ah, ọlọ́run kí ló tẹ̀ ẹnu mi sọ̀rọ̀ nùhùn. lónìí àwọn yẹn ni wọn máa jẹ́rìí torí pé ẹnu sọmọ ẹlòmíì tó mọ̀ pé wọ́n ni ọlọ́run ẹnu pa òjò a sọ pé níjọ́ báyìí ó fi mi wo nǹkan báyìí ó fi mi wo nǹkan báyìí ó fi mi wo nǹkan báyìí sọ pé ni ó fi èmi náà èmi tó ara wọn bóòlù àwọn nǹkan ní ni o. wọ́n lọ́nà ọba wa sọ pé yahfadka gbogbo ntọ́lọ ní oṣọ yìí tí wọn náà bá ṣọ ọlọ́ni yahfadka wọn lọ́wọ́ bá ń ṣọ wọn náà kí ni ìtumọ̀ yahfadka bó lọ́nà ṣe máa ń ṣọ yàn yaani ìtumọ̀ rẹ̀ man hafidha hudud Allah ẹnikẹ́ni tó bá ṣọ ìwọ̀ ọ̀tọ̀lọ́wọ̀n ọba ẹnu àlọ́lọ́n tó sọ wàrà àrùkọ́kọ tó ń tó jẹ́ kò kọjá ẹnu àlọ́lọ́wọ̀n ọba hafidhahu Allah ọlọ́wọ́n bó ṣòro níbẹ̀ fàyínà jazaawu min jinsil amel ṣẹ́ẹ̀rí kéèyàn gba ẹ̀san lára nature iṣẹ́ ni naturally whatever you sow you shall reap ó wà natural lára nature iṣẹ́ oní pé tó bá ṣe if you do it right you will be rewarded rightly if you do it in the other way round you will be rewarded in the other way round. àwọn àfẹ́sìn wa ni eléyìí ni tọ́lọ̀ ọba sọ náà lè kúrò wípé. ọlọ́run bá ní wà áwùfù bí áhàdí òfì bí áhàdìkùn wà ìyáàyà farhabu ọlọ́run bá ní wà áwùfù bí áhàdí èmi ọlọ́run ọba mo ti pé àdéhùn tèmi ṣe fún yín ọlọ́run bá lérí pé òun ó dá wa ṣó ti dá wa bí òun ti dá wa ọlọ́run ti dá wa náà àtàìmọye nǹkan tó lérí pé òun ó ṣe ló ti ṣe ọlọ́run wa ní. òfin bí àdìkù ẹ̀yin náà yà á ìlérí tẹ̀yin náà ṣẹ wà ìyáyá farhabu èmi ọlọ́run ọba sì ni kẹ́ kí ni èmi ni kẹ́ ẹ máa bẹ̀rù èmi ni ẹ máa sá should not fear anything ká bẹ̀rù ni ká bẹ̀rù. bákan náà sọ pé ìyẹn nínú suratul baqara àyà ogójì Quran verse forty níbomi sọ pé fagoroni agorokun ní èmi náà máa ṣe kíni èmi náà rántí yín ìyẹn ni pé téèyàn bá ṣe ilẹ̀ yìí ó gbà téèyàn bá ṣe ilẹ̀ yìí ó gbà ntọ́lọ̀ ọba àlekí ọlá ń sọ nìyẹn wọn ni ọlọ́ọ̀bá sọ ń bomi wípé intansurullaha yansurukum ẹ wo gbogbo ọ̀rọ̀ ẹ̀ ló ní clause ó ní kọ́yìn if you do this you shall be given this if this is done that will be given tẹ́ ẹ bá ṣe eré ẹ gbà rere wọn á ní.

wọ́n ní kahibdi fibadani bí kọ́lọ̀ kó jẹ́ pé protect eh, eh, your posture ẹ rẹ lóye sọ pé ah, ẹ fún wa ní ní tẹ́lẹ̀ tí and related things like that ẹlòmíì ni òun ò kì í sick ẹlòmíì ni ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ certain protection on his or body tẹ́ pé kò ní nǹkan tó máa ń ṣe àwọn èèyàn ọlọ́run jẹ́ kó máa ṣe nítorí náà máa nke tó máa affect àwọn èèyàn ọlọ́run níjẹ́ kó affect nítorí kó sábà máa ń sọ́wọ́ ọlọ́run ọba wọ́n wá làbìhì ẹ̀mọ tó tó ni ọlọ́run tó wájà ń débi wípé téèyàn bá jẹ́ nire sọ́lọ́run ọba ọlọ́run máa máa protect ẹ̀ yóò tún máa protect àwọn ọmọ tó ń bá bí. wà á hàlìhì ọlọ́run tó máa extend ẹ̀ sórí entire family wà mẹ́ẹ̀lìhì ọlọ́run tó máa extend ẹ̀ lórí his property even his property will be protected by Allah subhanahu wa ta'ala and will be prosperous. Allah azza wa jal ọ̀rọ̀ tá à ń sọ yìí ọlọ́ọ̀bà àlekè ọlá sọ pé. ọlọ́ọ̀bà àlekè ọlá sọ pé lahu mu'aqibat min bayni yadihi wa min khalfihi yahfaduna min amri Allah. inú àwọn ọ̀ràn màláìka wọn pe àwọn kan ní mu'aqibat àwọn màláìka wọn tó jẹ́ pé àwọn náà máa ń sọ ẹ̀ èmi àti yín bá a ṣe jókòó yìí sìn God forbid bá a ẹ máa rí ọmọ angel ẹnìkan mú kó báyìí alẹ́ oko yẹn akara gba ẹgbẹ́jú yẹn lọ́ba yìí ni ẹ ọlọ́run ló máa ẹ ọlọ́run ló yọ mí ọlọ́run náà ló sì yẹ bó ṣe dún yẹn tọ́lọ́ ń mẹ́ tí ò fi bá ọ torí pé kò sí lọ kọ́dà òkúta yẹn máa jẹ́ pé nǹkan lè ṣe sí ṣẹlẹ̀ sí bá fẹ́ gbogbo wa ṣe pé very uncommon ká sọ bàtà wa sùn lálẹ́ kẹ̀kẹ́ wa wọnú etí wa lọ ṣé ti ṣẹlẹ̀ rí imú wa ń kọ ẹlòmíà ní at least máa ń pa lótò ń bá sùn but etí wa aṣọ máa ń pa etí ẹ̀ náà dé àbò ní more than twenty four open náà ni pé ẹlòmíì tún máa ń yanú lẹ̀ ẹlòmíì kejì yóò yanú lẹ̀ yóò ta ló ń dáàbò bò lọ́sàn-án gan pátákùn bá ń fẹ́ rẹ̀ yóò sáré ìyẹn akẹ́kọ̀ọ́ ni pé ojú yẹn ti di natural ojú yẹn á di fún rẹ̀ tó bá dòru tó lajú lẹ̀ nǹkan tó sùn ẹlòmíì àsùn lọ́sàn-án yóò lajú lẹ̀ àwọn mọ̀lá àwọn ìran mọ́làpẹ̀ ni wọ́n protect wa tọ́nà ọba dá ọlọ́run wa ń sọ náà lùkúrẹ́ yìí pé lẹ́hùn màkìbáàt ọ̀nbẹ fún ọlọ́run ọba àbí ọlọ́run ọba ní àwọn mọ̀láyìkà kan tàbí kí ń bẹ fún èèyàn kan àwọn mọ̀láyìkà kan bẹ́yìn náà yàdé yìí wọ́n ń bẹ níwájú rẹ̀ wà mí kọ́lfì wọ́n tún bẹ lẹ́yìn ẹ̀ ìjọ mi ìyá kan rí ni a kàn rí pé lẹ́yìn òkú kan bọ̀ ó kàn bá lẹ́yìn ní gbà wọ́n ní ah ẹ̀yin ọmọ ẹ̀rẹ̀ fẹ́ wọn ẹ ṣá máa bínú ọlọ́run ti yọ ẹ ṣá máa lọ ẹlẹ́yà ìgbà tọ́lọ́run ti jó bẹ́ẹ̀ yẹn látẹ̀yìn ọlọ́run bá ló protect ẹ̀ ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn mọ̀láàkù kẹmẹtẹ́kù máa ń gbé síwájú wa wọ́n ó gbé sẹ́yìn wa kí ni iṣẹ́ tiwọn yàfọ̀ bó min amirila pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tó pa wọn wọn ní jẹ́ kábúrú ṣẹlẹ̀ sí wa. wọ́n ní kọ́lá ibn abbas afa abdulhamid abbas tánà bí ṣàdúrà fún kí ló sọ onihumul malaika ó láwọn malaika kan ni yàfọ̀gúnnàhù bí amirila wọ́n máa dáàbò bò yàn wọ́n máa sọ yàn pẹ̀lú àṣẹ ọlọ́run tó pa wọn. fàyìdàjà kọ́dàrú ẹ̀hẹ́n bọ̀ tí kọ́dàrú bá dé fàkọ́lá wà ánìhù ọlọ́run kùn ọkùn bẹ̀. wọ́n ti máa ń lẹ́kọ̀ọ́ tó máa lọ níwájú tó kọ́ kàn balẹ̀ lẹ́yìn ẹgbẹ́ tó rí mẹ́tò tó kàn ní kókò tí ọlọ́run bá kò wọ́n lẹ́bẹ̀ ọ̀gọ́ ẹni ó ṣe ẹ̀jẹ̀ ó bá máa kan kò mẹ́ pé yẹn lẹ̀ èmi ọlọ́run fẹ́ kí yẹn bá lẹ́gbọ̀ọ́ kí wọ́n ṣẹlẹ̀ mí wọ́n ní ọ̀tọ̀lẹ́ntẹ́fẹ̀ ní wọ́n ni ní wọ́n ń ka àwọn olè pòrò àwọn kan àwọn kan yé ban káàkiri báyìí àdè lọ́bẹ̀ nìkan torí kọ́lọ̀ ń kó báyìí tó bá jẹ́ ni tó ń sọ ìwọ ọlọ́run ọba ọlọ́run ọba ó máa dáàbò ẹ̀ bò ó. ìyẹn ló fàtọ́ pé àáfà wa abulfaraj wọ́n mú ìtàn kan wá wọ́n ní bẹ́ẹ̀ nínú àwọn àáfà àgbà tó ti lọ àáfà yìí ó ti lé ní hundred years àáfà táwọn sọ after hundred years very strong and energetic ó lágbára ọpọlọ ẹ tún pé gbogbo nǹkan ló da lára ẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ níjọ́ kan àfààyàn wa ń sọ pé ó ní níta wa ń sọ ni pé hmm, fàkọ́là hábìhì jawari hafadna hafadnaha anil maasi oníṣẹ́ lóríkèéríkèé ara wa aṣọ níbi ká fi dẹ́ṣẹ̀ fi sọ́gàr nígbà táwọn kéékèèké when we were youths a oríkèéríkèé ara wa a fi se zina a fi se bàjẹ́ a je káwọn èèyàn mọ̀ pé mo dáa jù gbogbo ìbàjẹ́ táwọn èèyàn máa ń ṣe a fìtínà lẹ̀ sọ́kàn àwọn ọkùnrin a fìtínà lẹ̀ sáwọn èèyàn lọ́rùn ó ní alóríkèéríkèé ara wa bá ó ní ǹjẹ́ pé alayna náà wá dàgbà ọlọ́ọ̀bá wa rìtọ́n ìdáàbòbò yẹn padà fáwọn náà. ọlọ́run wa dáàbò bò fún wa at hundred very agile kì í ṣe pé ó wà agile nìkan ní stature orí ẹ̀ tó wá pé ju tẹ̀gbẹ́ ẹ̀ lọ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwọn àgbàrá máa ń sọ pé tó bá fi ìgbésí ayé ẹ̀sìn ọlọ́run ọlọ́run dáàbò bò oríkèéríkèé ara rẹ̀ àìmọ́ àwọn mashayikh lára rẹ̀ wọ́n ní ìdàkejì ẹ̀ òun náà ni pé ìkànnù àwọn sadaf salaf awon àwọn àfáàgbà tó ti lọ rọ shaykhan ó wá rí kan yes alunas ọ̀ǹtọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn bàbá arúgbó fa wà ọ̀ǹtọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn lọ́dọ̀ yorùbá ọ̀tọ̀ ní ta òwì ẹ mọ̀ bọ́n ti bá àfáàgbà ìwé ó rí bàbá yìí tó ní arúgbó rẹ̀ fakọ́ọ̀l wa sọ pé ó ti fi ó fi àìka ọlọ́run ọba sí ó fi lo ìgbè ìwé rẹ̀. He cares he was not care he, he displayed free care attitude with his Lord when, when he was young. Ìgbà tó wà lọ́dọ̀ kò care kò kọ́ ọlọ́run ọba sí kò kọ́ ọlọ́run ọba sí ó ní fàdọ̀yàáhù lọ́hùn fi kíbarihi nígbà tó ń wá tó náà dàgbà ọlọ́run bá wá wò ó náà ńlẹ̀ ọlọ́run kò náà sí. Ìgbà tó dàgbà tó yẹ kó máa sinmi ọlọ́run wa tún gbé wàhálà fún kò ró ń jẹjẹ kò rẹ́ni tí ó tọ̀ ọ wa ń tọrọ bára káàkiri lọ́dọ̀ yorùbá yorùbá ọ̀lẹ́ tó bá fẹ́ àárọ̀ rẹ̀ ṣeré òun ni yóò fọjọ́ ọjọ́ ìsinmi rẹ̀ yóò fi ṣe wàhálà àṣẹ ń tó bá fi àárọ̀ rẹ̀ tí ò fi sin lọ́run ni tó bá mójútó lọ́run torí pé ntọ́nà ọba sọ ni wa man yattaqillah yarzuquhu min haythu la yahtasib wa man yattaqillah yaj'alahu makhrajan wa yarzuquhu min haythu la ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba àlekèrè akíní ṣe fún ọlọ́run ọba ó la ọ̀nà fún níbi tí òòràn kàn ọlọ́run lọ̀nà fún ọlọ́run tó wá máa mú àrísìkì wá fún níbi tí ò lérò máa mú jẹ̀mọ́ wá fún. àwọn sọ wípé àáfà wa àáfà wa bin ọ sọ wípé hmm, òun ọ ń bá ọmọ

thumma tala hadhihi al-aya ó ní mò ń bẹ lọ mò ń ṣe bẹ́ẹ̀ kọ́lọ̀ lè bá fi dáàbò bò yín ni ọwọ́ akáyà àdúgbò àtọ́lọ́ ń sọ pé wàkánà àbúhùmá sọ̀lìhà nínú suratul kahf ah bàbá àwọn ọmọ méjèèjì sí ni bàbá àwọn òbí wọn òbí dáadáa ni wọn àsọlọ máa ń bẹ dáadáa òbí ọmọ ń jẹ kọ́ ọ̀ràn ọmọ kíláàfin mọ̀ nínú suratul kahf yẹn anabi musa alayhi salatu wọ́n rí lẹ́ẹ̀kan tó fẹ́ wò wọn àti khadiru khadiru ni the best name bá a lè pè ní khadiru khadiru wa sọ fún mi pé àwọn ọkọ̀ ilé yìí o musa ní ilé wo ọlá akọ kò gbọ́dọ̀ wo wọ́n bá bẹ́ wulẹ̀ wọ́n bá ń ṣiṣẹ́ bricklayer wọ́n bá wọ́n bá ń mọ́lé nígbà àwọn ṣetán musa rírù wàhálà wò lélẹ̀ ìgbà tó wá ń túmọ̀ ìṣẹ̀lẹ̀ fún musa ó ní sọ orílẹ̀ yẹn àwọn ọmọ méjì kan ni bàbá wọn ló ṣé yẹn ni àbí tàwọn ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tó ń lọ lórí omi ọkọ̀ ojú omi tó ń lọ lórí omi kọ́dírù bá mú ọba mú àáké ọba fi sa lẹ́gbẹ̀ẹ́ musa ní ah, ah ó fẹ́ bàjẹ́ ni ó ní rárá ó ní níwájú ọba kan bẹ́ẹ̀ tó máa ń seize àwọn fine ships òun á mọ̀ mọ̀ kàn rọra fi nǹkan yẹn kọ́ kó lè dámèjì ẹ̀ so that kò ní seize ẹ̀ torí pé àwọn ọmọ yẹn àwọn ọmọ tó ní ọmọ òrukàn ni wọn bàbá àti àwọn ti kú àwọn bàbá wọn sì ní èèyàn dáadáa ni wọn ọlọ́run wá fẹ́ compensate wọn fẹ́ dàbò dúkìá wọn tó mi pé iṣẹ́ tóbi rẹ bá ṣe é lẹ̀ yàtọ̀ fún pálọ̀ ń gbà yóò dáàbò bò wọ́ yóò jẹ́ kí gbèsè ayé ẹ dáa tó o bá tún kó o láyé ọlọ́run tó jẹ́ kí dáadáa ẹ mọ̀ ràn wọ́n mẹ́ so kí ló wá dé téèyàn ní ṣe dáadáa ó tún jìnnà jù bẹ́ẹ̀ yẹn lọ kódà wọ́n sọ wípé lára rẹ̀ ni pé nígbà téèyàn bá ń lo ayé ọlọ́run máa dáàbò bò yẹn kúrò níbi ṣubahatul iman nígbà tí nǹkan bá dàrú táwọn èèyàn bá ń gbórí sísè wá ẹ̀ ń bá fi síbi jẹun tán ló di kèfèrí ẹ̀ ń tó bá ń bú àwọn àfa tó ń pè lẹ́gìrì tí nǹkan bá dàrú téèyàn mọ ibi téèyàn yà sí mọ́ nítorí pé èèyàn máa ń ṣọ́ra ó máa ń ṣọ́ ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run dẹ̀ gáìdì ẹ̀ kò ní jẹ́ kó jọyìn àwọn mọ̀vìl kò ní jọyìn àwọn tán ti nù ọlọ́run ò ní jẹ́ kó jọyìn wọn bákan náà ọlọ́run ó là kó ń bi yòdò yìndín ayé tí haram lè mú wá fún kò ní bá wọn gbowó mm kò ní bá wọn gbowó àbíyá ẹ àbíwò lẹ́ all those kind of a thing kò ní ọlọ́run máa gẹ́ẹ̀dì ẹ̀ tó bá ti rìn kẹ́tì bá ti rújú ọlọ́run ní jẹ́ kó fall nítorí kó tilẹ̀ máa ń sọ ìwọ ọlọ́run ọba tẹ́lẹ̀ kò ní fall bákan náà ni pé irú ẹni bẹ́ẹ̀ níjọ́ tó bá máa pàdé ọlọ́run ọba ọlọ́run kí ló fà á nítorí pé ó ti máa ń sọ ìwọ ọlọ́run ọba láyé ọlọ́run máa sọ òun náà níjọ tí ó bá pàdé ọlọ́run ọba ọlọ́run jẹ́ kókó lórí imen gẹ́gẹ́ bí mo ṣe sọ láti ìbẹ̀rẹ̀ ni mo ti observe pé a lè parí ìdánilẹ́kọ̀ọ́ yìí hadith yìí gùn rẹpẹtẹ nítòsí kù lẹ́yìn ẹ̀ ó jù báyìí lọ ṣùgbọ́n pẹ̀lú àsìkò ibi tí a ti dúró lè aláǹfààní láti lọ ka hadith yẹn fúnra wa náà like i mentioned the other time hadith nineteen of imam anawawi. An a lè lọ kàn nínú àwọn tíra tí wọ́n ti ṣàlàyé hadith yẹn a bá hadith yẹn pàdé nínú riyadu salihin a bá pàdé nínú sunan imam atirimidi bákan náà a bá hadith yẹn pàdé nínú tíra imam ahmed musnadihi bákan náà mustadrak imam alhakim àti àwọn tíra mi pàápàá jùlọ a bá pẹ̀lú jamiu ulum wal hikam ti àfáàwa abul èyí tí wọ́n fi ṣàlàyé hadithu imam nawawi hada wasalaamu ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا في الدنيا والآخرة fún àǹfààní àti abá ní ìbéèrè ń máa gba ìbéèrè mẹ́ta péré torí pé àsìkò láti tó báyìí tó àjẹyẹ gba ní àkókò so ní báyìí máa gba ìbéèrè méjì máa gba ìbéèrè ọkọ ní ibi báyìí àbá ní ìbéèrè kí a lọ. sallallahu alayhi wa sallam àrò àgbọmọ yẹn sílẹ̀. sọ́rọ̀ tó bá jẹ́ ìyá ọmọ tọmọpìlẹ̀ ń disturb ẹ̀ tó wá gbé ọmọ yẹn mọ́ra wọ́n á láwọn gbọ́ pé tọmọ yẹn bá ti tọ̀ sínú pampers tó wọ̀ pé ìyá yẹn ò nírun ó nírun nítorí lè má mú nírun ni pé ọmọ yẹn tọ̀ sínú pampers pampers yẹn wá jáde omi ìtọ̀ yẹn wá rin jáde sára aṣọ màmá yẹn àbórin jáde sára ìtẹ́ tó fi ń kírun tí ò bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé pampers yẹn ti drain ìtọ̀ yẹn bọ́ ó wà nú ẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀ ìrun ẹni yẹn wà valid n tó máa ń ba ni jẹ́ òní kẹ́gbin ó jáde lára tàbí kẹ́gbin ó yíyàn lára àbí kó yí ibi tí wọ́n ti ń kírun and ìkánkánú tá a sọ yóò ti ṣẹlẹ̀ so sọláàtú ha sọláàtú tọ́yìíba wọn máa kúrò la. bàbá tún. bisimilahi bin wọ́n ní aṣọ pé nù ọ̀nà tí wọ́n lè gbà ṣàpọ́nlé àgbàlagbà òun ni kágbàlagbà máa lọ́ wájú kí ẹ̀ máa rìn bọ̀ lẹ́yìn wọn. ẹni wa ní àwọn view kò wà contrary sí ìgbàgbọ́ yorùbá bòyìnbí sọ pé kò wà contrary. tó bá jẹ́ ọmọ tó kéré gan ni yorùbá máa ń fẹ́ kó máa lọ́ wájú nítorí security for security purpose àbọ̀mọ tó ń rí pé máa ń ṣeré wọ́n wá fẹ́ kó máa lọ́wájú máa lọ́wájú kí máa wò pàkó ẹ̀ báyìí tó bá ti wá jẹ́rù condition bẹ́ẹ̀ yẹn èyí tó dáa ni pé kọ́mọ yẹn ò bẹ instruction nǹkan fẹ́ yẹn ni kó bá wọn fẹ́ ntí Islam ṣàfẹ́ ni pé kó wá in honorary form ọ̀nà tí Islam dìtàmì ni pé tágbàdà wa ń lọ máa bọ̀ lẹ́yìn wọn bóyá ìwà àti lecturer àbí ìwà àti mọ́mì ìwà àti dáàdì ẹ ti ga tó ra yín even fìlà dáàdì ni wọ́n náà ń dé ìwà àti mọ́mì ẹjọ́ ń wọ bàtà kan náà so tó bá ti dàgbà tó bẹ́yẹn lómi àwọn òpin kò fẹ́ sí àtọ̀ náà mọ́mí o máa lọ wájú wa máa bọ̀ wọn bọ̀tán bá ní lábọ́já máa nìṣó wájú àwọn náà na permit níbẹ̀ yẹn nítorí ọ̀nà wọn nìyẹn yẹn náà ní Islam dẹ̀ farama wallahu alam. wọ́n ní kí ìyàtọ̀ wà láàrin sọ̀hábà sọ̀hábíyà sọ̀hábí àti tábìrì sẹ́rí sọ̀hábà. àwọn sọ̀há àwọn sọ̀hábé ní jẹ́ bẹ́yẹ bíi bíi kí ni wọ́n máa ń pè bíi plural ni tó bá sọ pé sọ̀hábíyà omi singular female companion ló túmọ̀ sí yẹ obìnrin kan tó jẹ́ companion òjíṣẹ́ ọlọ́run ní sọ̀hábíyà tó bá ní sọ̀hábí singular male companion òjíṣẹ́ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá wá ní tábìrì tábìrì ìyẹn ni pé òun ò kí ń ṣe companion anabi but companion of the companions yẹn ni pé the student of the companions of the, of the prophet yẹn náà ń pè ní tabirin so wàlláhu alam wọn lẹ́nìkan wọ toilet ó wá ń sọ̀rọ̀ àwọn ni a ah, kò yẹ kó máa sọ̀rọ̀ ní toilet ó lòun lè sọ̀rọ̀ torí kò ń ṣàtìkárù kó ń tó wọlé one two òun ò tí ì bọ aṣọ kúrò lára so òun láǹfààní ó láǹfààní kò láǹfààní èèyàn lè sọ̀rọ̀ nínú toilet tó bá jẹ́ wípé toilet yẹn kí n gbé báyìí àfọ àṣekàlà bá ní wọ́n ní kò sí hadith tó lálàáfíà tó sọ outrightly pé ká má sọ̀rọ̀ ní toilet èyí tó correct òun ni wípé èèyàn méjì tí wọ́n wà ní toilet kan mọ́ communicate ànábì pè ní ẹ̀ṣẹ̀ ńlá ló èèyàn méjì tó wà ní tọ́ílẹ̀tì kan máa communicate ara wọn ẹ̀ṣẹ̀ ńlá lànà bí pé èní nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé tọ́ílẹ̀tì inú ilé wa an Islamic home where adkar is done all the time then ṣàǹpé láwọn tọ́ílẹ̀tì flat tọ́ílẹ̀tì wò fẹ́ yàtọ̀ sí bedroom wa ibẹ̀ láti fẹnu ibẹ̀ láti fọṣọ ibẹ̀ láti wẹ̀ especially àwọn obìnrin táyì tán ń lò tọ́lẹ̀ fẹ́ pé ìtàn ń lò ní bedroom gan lọ wọ́n nírú tọ́ílẹ̀tì bẹ́ẹ̀ yẹn ṣé ìdájọ́ kan náà ló ní pẹ̀lú common toilet àwọn àfọwọ́ ní rárá kò ń ṣe dandan tó tọ́ílẹ̀tì bá ti fẹ́ wọlé bisimilayi ẹ̀ tàwákà bisimilayi aláwọ̀ ẹ̀ ní àwọn bíkẹ́ hmm, ò ní ìdí gbogbo yẹn gbogbo bà dẹ́rù tọ́ílẹ̀tì bẹ́ẹ̀ yẹn o lè máa sọ̀rọ̀ nú ẹ̀ torí pé kò fẹ́ ẹ̀ yàtọ̀ sínú ilé yín then despite pé tọ́ílẹ̀tì yẹn gbọ́dọ̀ máa wà ní mọ́tótó ẹ̀ mọ́ gbàgbé o then aṣọ bíbọ́ àti sọ̀rọ̀ nú tọ́ílẹ̀tì they are two separate things kò jọra wọn ẹ eh, torí pé mi tí ìbọn sọ mo lè sọ̀rọ̀ ẹni yẹn ò mọ tó yẹ kó wí ni so kò jọra wọn wàlláhu alam. gbogbo tọ́lẹ̀tì rẹ ti lè submission. àfi tọ́lẹ̀tì tó bá èyí tẹ́yìn ò lè ṣe ni pé èyàn lè darúkọ lọ nínú tọ́lẹ̀tì bẹ̀yẹn lè submission èyàn á sọ pé bọ́ọ̀lù ṣe fẹ́ ṣe bisimilayi ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀ àwọn àfáà kan pé kò ń sọ̀rọ̀ yẹn ní bisimilayi ká tó ṣe ablution àwọn kan sọ pé ọ̀rọ̀ yẹn ni àwọn tó wá lọ́rùn yẹn àwọn náà gbà wípé kó tó wọlé ó ti sọ pé bisimilahi allahumma inni a'udhu bika min al-khubus wal khaba'if wọ́n ní ìyẹn ọlọ́run máa bẹ́ẹ̀ fi replace ètò ẹ̀kọ́ fi bẹ̀rẹ̀ àlùwàlá sáré ṣàlánú toilet dẹ̀ àwọn míì gbé wá pé ṣé èèyàn wà ń hò sórí ìṣàlùwàlá ìyẹn lè ṣe kò ní nǹkan kan ṣe pẹ̀lú àlùwàlá wallahu wọ́n la sọ wípé anabi sọlọ́lá sàn sọ pé wọ́n ti kọ kọ́dàrú rufi'atul aqlam wọ́n lè ti gbé gègé sókè wàjáfàtì suhuf wàjáfàtì suhuf àwọn ink tán lè ló ti gbẹ wọ́n láwọn káàdì kan tó sọ pé ojú ó lè affect kádàrà ẹ̀ gbádùn sàn yé ni pé tí nǹkan kan bá ń bẹ tó lè lapa lára kádàrà ojú ni ìbàjẹ́ ni kì í ṣe pé ojú lè affect pé ojú ni ò bá jẹ́ nínú àdéhùn yẹn ń sọ. so anyhow ẹ rí i pé ìrìwáyà mi sọ pé àdúrà àdúrà áwù yìí fífò kọ́dàrú àdúrà máa ń lapa ó máa ń lighten kọ́dàrú sọ́yìn àwọn afọ àwọn á ní gbogbo tá à ń sọ yẹn náà omi nkpoti òun náà wà lábẹ́ kọ́dàrú náà ni tó wà lábẹ́ kọ́dàrú pẹ́ẹ́nì kò fojú wó yẹn iná ẹ̀ ló fojú wó yẹn tí ò bá sí mbẹ̀ kò lè fojú wó yẹn tó bá lábẹ́ kọ́dàrú pé máa ṣe dùá lèyìn ò rí dùá ṣe tí ò lè kọ́dàrú so kọ́dàrú nǹkan tó yẹ pé kò lè change ṣùgbọ́n kọ́dàrú ó máa ń wà nípele méjì ìkan bẹ fìlàhùlì màfú lọ́dọ̀ ọlọ́run ìkan bẹ fìlàhùlì táwọn màláíkà lérí ìkan bẹ nínú umul kitab èyí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ àti tó nínú bá yàtọ̀ síra wọn ó mì ń wí pé supersede nítorí wọn yàtọ̀ ọlọ́run sọ pé bẹ́ẹ̀ ni ti mẹ́rọ́dọ̀ ń lọ́ṣẹlẹ̀ yìí so gbogbo ẹ̀ wà lábẹ́ kọ́dàrú ṣùgbọ́n gangan is a lecture in it on its own wallahu alam dáadáa dada kankan ju wípé lọ́dọ̀ yorùbá yorùbá ti àtàtì òrìṣà mọ́ orí kò ní nǹkan kan ṣe kò ní nǹkan kan yorùbá pilẹ̀ bí ìbejì náà ni yorùbá ti ti òòsà mọ́ dáadáa ànábì dẹ̀ sọ̀rọ̀ náà Adéfì, kúrúsí pa ọlọ́run bá sọ pé àná ń da bọ́ọ̀dù ní abidi ìbí èmi ọlọ́run máa ma bá àwọn ẹrú mi lò gẹ́gẹ́ bí máa ṣe rò mí sí táwọn ọba rò pé dáadáa ní kan yóò máa affect wọn bá ní kò náà ni bẹ́ẹ̀ ìbejì so kò sí èèyàn ń ro nǹkan burúkú síyàn lápẹẹrẹ ń sìn bá a ṣúgbẹ́ òpin kékeré tó tiẹ̀ fi ń sọ̀rọ̀ kó tiẹ̀ jábọ́ kó fọ́ dànù èèyàn rò bẹ́ẹ̀ bọ̀tú bó ṣe ń rò kíní yẹn ò wá jábọ́ kó fọ́ ṣẹ́ni tó ń rò bẹ́ẹ̀ ṣó lẹ́ṣẹ̀ ó lè má lẹ́ṣẹ̀ nítorí pé arasul karim sọlọ́lá sọ onímọ̀lákù méjì ní ń bẹ pẹ̀lú wa ìkan ń bẹ lọ́wọ́ tó ìkan ń bẹ lọ́wọ́ òsì tá a bá dà níyàn pa fẹ́ ṣe dáadáa tọwọ́ ọ̀tún òǹdẹ̀ ní amir òun lọ̀gá fún tọwọ́ sí yóò sọ fún pé ẹni tí gbèrò kò fẹ́ ṣe dáadáa wọ́n kọ one wọ́n kọ dáadáa ẹyọ kan fún wa tábà padà wá ṣe dáadáa yẹn wọ́n sọ di ten bọ́tẹ́ ìbá là ní àbúrú pé òun ó dẹ̀ ṣe nǹkan báyìí tí ò bá tí ì ṣàbúrú yẹn wọn à ní kọ́ fún un tó bá tún ṣàbúrú yẹn tẹ́gẹ̀ wọ́n á tún máa wéètì pé bóyá bóyá ó lè correct ẹ̀ ẹ má gbàgbé pé lè kó lámì ọ̀gbọ́n òun kàn ń wò pé kíkiní yẹn ó jábọ́ fún rẹ̀ ẹni yẹn wọ́n lè má ti kàn kankan fún un but eh, afẹ́ kó túbá afẹ́ minal mustahab afẹ́ kó túbá pé ah, ọlọ́run máa foríjì mi irú èrò burúkú ọmọ òun ẹ̀ kó ṣe a'udhu billahi minash shaitanir rajim wọ́n lè má ti kọ̀ǹkà fún un bọ́ ibi tó ti léwu ni pé àwọn àdámọ̀ kan mẹ́tọ́ náà ń dá wa gẹ́gẹ́ bí àínú gẹ́gẹ́ bí pé ojú tàbẹ́mì ẹlòmíì lè ro nǹkan tí ò da tí nǹkan yẹn dẹ̀ máa padà ṣẹlẹ̀ àwọn olójú búrú yẹn ó dẹ̀ lè máa mọ̀ pé nǹkan yẹn ń bẹ fóun so kò dáa kéèyàn máa tóyàn bá ti ro nǹkan bẹ́ẹ̀ yẹn kílábáyá tó mọ̀ kó dẹ̀ ṣubú dànù kó fẹsẹ̀ kọ́ kó wá ṣubú ṣe a sọ pé barakallahu fiha wa alayha wallahu alam. jazakumullahu khairan. àdìmúdé fẹ́ràn àtúntò